فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم الحمد لله الذي جعلني وإياكم من أهل السنة والجماعة وأخرجنا من ظلمات البدع والخرافات والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدفع فو الله وبا الله ọba tí ó ṣàánú wa ó ṣe wá ní ẹni tí tẹ̀lé súnmọ́ anábíwá Muhammad ọba yìí lọ́yọ̀ wá kù nínú àdádálẹ̀ ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn opposite Islam ọba yìí lọ́fọ̀ wáyọ lọ́kọ̀ọ̀kan ọwọ́ fi súnmọ́ anábí sọ lẹ́mìí àwa padà sípìlẹ̀ ẹ̀sìn fún anábí mọ́wá adágbére fún ẹ̀sìn àwọn bàbá adágbére fún ẹ̀sìn ṣaitan adágbére fún ìrújú nínú ẹ̀sìn wa abọ́sójú ọ̀nà súnnà nàbíwá Muhammad ah, ọlọ́run adúpẹ́ abọ́lọ́run pẹ̀lú agbára rẹ̀ bí asmá ilẹ̀ òsìnà wà bí sífàtì ìràúdà wọ́n bí wà dání yẹ́tì yí wọ́n kúrò láti ala kulli abẹ́ tó bá yé wa kọ́lọ́wọ́n bá aláàkọ́ wa múlẹ̀ lérí ẹ̀ kọ́lọ́wọ́n bá aláàkọ́ wa já ṣe títí táàfì ìlọ lè jẹ́ pé ọlọ́wọ́n bá wa tó bá wa lẹ́yìn anábíwá Muhammad ẹ̀yọ́ mayami ìkì ọlọ́run ọlọ́run kọ́bọ̀ ọba Muhammad náà kọ́bọ̀ gbogbo àwọn ará ilé alápapọ̀ pátá kó sì bá gbogbo àwọn sàábà rẹ̀ lápapọ̀ pátá èyí tó dáadé ní ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́ ni nígbà tí wọ́n ka kùránì fún yà ìdòkó alùkùránì lọ dájú lẹ́yìn náà ìdòkó tí wọ́n sọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìgbà anábì ṣe báyìí anábì ṣe báyìí ẹ̀yin náà máa ṣe báyìí anábì ní ká máa ṣe báyìí òun náà ni ìdòkó tí èèyàn máa ń sọ rere ń bẹ nílé ayé ń bẹ àti lọ́run ẹnì kọ̀ọ̀kan wa orí burúkú mọ̀jọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ wa ẹ̀rí gbogbo tí wọ́n ti dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn táwọn náà alùkùránì táàbà àwọn náà àdìsí ìwé méjèèjì tá anábì fílẹ̀ fún wa kẹ́sàn-án wọn bá dàrú nìyẹn fúdà náà ti mọ̀ pé wàhálà wọn padà dé àṣetáni wọn padà ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó wọn bá mọ̀ àdébí wa ni mo fìwé méjì lẹ̀ fún yín tẹ́ bá ti dì í mú rẹ̀ ní sọnù ẹ̀yọ́ màá yá mi gbogbo ẹni bá ti wá gbèsè kan dé tá a wá rí nínú ìwé méjèèjì ìfìdídíà ni wọ́n máa ń pè ọlọ́run ti jábá wọn ṣe o gbogbo àwọn tí wọ́n ṣe ìmọ̀lẹ̀ Islam kọ́lọ̀ bá fi hàn wọ́n kọ́lọ̀ sunna nabi wa Muhammad àtàwọn àtàwọn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wájọ kọjọ pàwálé ní sunna kọ́wájú pẹ̀lú anabiwa muhammad wọnú àdìjẹ́nà ọlọ́run mo kí gbogbo àwọn jama'atu ali sunnati wal jama'a ní Abidjan mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí àwọn alfa tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun mo sì kí gbogbo àwọn alárìsìkì tí wọ́n gbé owó tí wọ́n kalẹ̀ láti máa fi tàmálẹ̀ sílé ayé láti máa fi spread òdodo torí inú òkùnkùn láwàá àfi tábà tara wa lókun àwa yorùbá tàjẹ́ mùsùlùmí ilẹ̀ ti súnmọ́ wa lọ́wọ́ wàlá ilẹ̀ ti súnmọ́ wa lọ́wọ́ àfi kí ọlọ́wọ́n bọ́ gbé àwọn àfáàdì ilé tí wọ́n máa tàn mọ́lẹ̀ sílé òkùnkùn èyí ní ó jẹ́ adá igbó àti ojú ọ̀nà àmà àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ ti sún àwọn àfáà ti dìde àwọn kan wọ́n níbi bí àlà wọn máa ṣe níta àdínlẹ́bí òmúwá ilẹ̀ àwọn máa ṣe torí àwọn bá lọ́wọ́ àwọn bàbá àwọn kan máa sọ pé àwọn bàbá wọlé mọ́mọ̀ pé ọ̀dágbà wọ́n ṣe kásẹ̀ tó wọ́n mọ̀ náà àwọn ti lọ ẹjẹ́ àárín ojú ọ̀nà ànẹ́bì tọ́lọ́run rán sí wa ẹjẹ́ àfi ojú ọ̀nà àwọn bàbá lẹ̀ torí pé ànẹ́bì tọ́lọ́run rán sí wa gbogbo àná láàmú wa wo social media gbogbo àná ní àǹbẹ̀ ládùúgbò gbogbo àná wa mọ́sálásí ìwọ náà tètè mọ̀ yí tó ṣe kọjọ́ tó ṣe kí ni kọjọ́ tó lọ alukur'ani lọ lè ra sílé lọ lè ra àdíìsì kó sì máa béèrè lọ́wọ́ àwọn àfáà súnà tí ọba yíyọ nípa ẹ̀sìn wa gbogbo tẹ́yìn bá ti sọ táàbá ti bá náà lè kọ́ra táàbá náà àdíyèsí náà tẹ̀lé bídà náà tẹ̀lé àdádálẹ̀ àrọ́dàrọ́dà ẹ̀sìn èyí mi tí wọ́n gbé wá lẹ́yìn gbàtà nábì lọ́tàn sẹ́ni èyí tí wọ́n gbé wá yẹn ìbílísì lọ́dà alẹ́ o ọfẹ́ fi pàtà nábì rẹ̀ ni ẹ wà ríro tí wọ́n pọ̀ lẹ́yìn ìbílísì ìtòsùn lọ́dà alẹ́ èyàn pọ̀ mẹ́ kání akọrin kan ń kọrin ní síwìtì kejì ń bí wọ́n pọ̀ jù wá lọ nítorí pé ìtòsùn lọ́dà alẹ́ nìyẹn bí wọ́n bá ń sọ̀rọ̀ bídíà níbìkan ẹ̀rẹ̀ orí ẹ̀mí bẹ́ẹ̀ tìjù àmọ́ súnà nẹ́bì àwọn èèyàn díẹ̀ rẹ̀ ọlọ́run máa ń invite èèyàn díẹ̀ ni mo wá bẹ ọba ọlọ́run má lẹ́yìn o kọ́lọ́ má jẹ́ yín náà lẹ́yìn wa Muhammad gbogbo apáta kọ́lọ́ má rẹ̀ ètò wọn ni ká gbéyàwó ní alẹ́ yìí òun náà ni sínú ẹ̀sìn ìsìláàmù tá ànábì mú wa ìtumọ̀ ni pé àdádálẹ̀ yẹn ò sí nínú ẹ̀sìn tá ànábì mú wa wọ́n fi kún wọ́n lọ ọmọ wọ́n kì í bọ̀ ọ́ àdádálẹ̀ náà àlùbídì àtú ìyá mọ̀sítọ́fìdìta fìdí nígbà táwọn afáfẹ́ fẹ́ sàlàyé kí ni wọ́n pè ní àdádálẹ̀ bíbíà wọ́n ní òun náà ní nǹkan tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn wa tó pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò mú wá fún wa ìtì ọlọ́run ọba fi ránwùn sí wa anabi ó ṣàlàyé fún wa ìtì ọlọ́run tún fi léyìn náà ó fi rán mi sí yín o àwọn kan wá gbé dá nínú àwọn mùsùlùmí wọ́n wà ń ṣe ìdí wọ́n ń tẹ̀lé àdádálẹ̀ nìyẹn àwọn àlùfáà wa wọ́n ní àdádálẹ̀ fẹ́ni tí ọba ọmọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àtàbùdù ká máa sin ọlọ́run ọba ká máa sin ọlọ́run ọba bí máa lámù yẹsùrá owó Allah pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba Allah ò bẹ̀ wá pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba Allah ò ràn wá pẹ̀lú nǹkan tí ọlọ́run òfin rán nẹ́bí sí wa kò sínú ṣẹ̀ríà káwá ní kò sínú ṣẹ̀ríà lóòótọ́ àmọ́ wà lọ́wọ́ lárúbá kan tí máa ń ṣe àfá kan máa ń ṣe wòlíì kan máa ń ṣe ẹjẹ́ máa ń ṣe o yóò ṣe sí nínú ṣẹ̀ríà eléyìí ni wọ́n pè ní àdádálẹ̀ ẹ̀yọ́ màyá mi kọjọ́ tó lọ tọ́lọ́jọ́ lọ à ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ bí a ṣe ń lé ìjọ́kọ̀ kan sí nínú ìṣẹ̀mí wa tí ìjọ́kọ̀ kan ṣe ń wáyé bí ilẹ̀ ṣe ń sútìlẹ̀ mọ́ ẹ̀rí pé ọjọ́ orí wa ń lékún ọjọ́ ọkú wa ń dínkù kẹ́nìkọ̀ọ̀kan kó tètè lọ lè darapọ̀ yìí jọba ṣe tó fi pàdé ọlọ́run torí kọ́rọ̀ ọmọ bá dàrú ọlọ́run fi rán àwọn ànábì ọlọ́run kọ́rọ̀ ọmọ fi dàrú ọlọ́run bá ah ló fi gbé àwọn àfáà dìde àná ọlọ́mà ó wọ́dà sàtúlẹ̀ àǹdíyà àwọn àfáà ni wọ́n rólé àwọn ànábì ọlọ́run kọ́lọ̀ mọ́sẹ̀ ìfàwọ́ náà sínú àtẹ̀yìn náà òmí máa la ṣẹ́kẹ̀fí èyí tí ò sí èméjì mẹ́ tí ó ti dá gbogbo wa lójú àtàlù bílíà àtàlù súnà nǹkan dá gbogbo wa lójú ni pé annaláha khalaqana lẹ́dáyà ọlọ́run dá wa fún ìdí pàtàkì kan kí ni ìdí pàtàkì náà òun náà ní ibadatuhu wahdahu la sharika lah ká máa sin lóhun nìkan ká sì máa sin nǹkan mi mọ́ lọ́hùn. ọlọ́run sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ ọ̀dáríjà ní wàtẹ̀yàn lásán bí ìbá jẹ pé ká máa wá sin ọlọ́run ní mọ̀dá yín mọ̀dá yín torí kẹwàá sí ní lémi nìkan Suratul Dhariyat ní àyà àti fifteen sí lọ́lọ́run ti sọ ibẹ̀ lọ́lọ́run ti sọ ìdí pàtàkì tó fi da òṣèlú ayé nígbà tó ti wá kílà sẹ́ni kọ̀ọ̀kan báyìí ìtókù òun náà ni pé ẹ wá rí ìbádà yìí tọ́lọ̀ torí ẹ̀ dá wa ìmánì làkọ́kọ́ ìgbàgbọ́ ọlọ́kọ̀ọ́kọ́ ní kó tó máa ṣe gbogbo bádà òun ni admission tí a máa ń fún yàn kéèyàn tó wọ yunifásitì tí wọ́n bá fún ọ ládìmíṣàn kò sí kankan tó fẹ́ máa ṣe bẹ̀ torí pé wọn kà ó mọ inú àwọn tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ kó tó wọ́n tó rẹ́gísítà orúkọ rẹ sínú Islam ipò wọn náà jẹ́ Muslim imani lọ́kọ̀ọ́kọ́ ní imani wà kọ́lọ́mọdé ọba jẹ́ lẹ́yìn imani ọmọ wa kírun lẹ́yìn náà ọmọ gbà rẹ Ramadan lẹ́yìn náà ó tó bá lówó lọ́wọ́ lẹ́yìn náà ó zakati tí sàkábà wọ owó rẹ̀ ọmọ wa sí gbogbo àwọn ṣẹ́ dáadáa tó kù náà torí ìbáadà ọkọ̀ rẹpẹtẹ àdá ìbáadà tù ètò wọn ń pè lẹ́sìn ismu jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yarda gbogbo tọ́lọ́wọ́n bá aláàní ká máa ṣe tọ́wà ní Qur'an tó yọ́nú sí ni wọ́n pè ní ìbáadà min al èyí tó ní ká máa sọ wala a'mali èyí tó ní ká máa ṣe az wàlúbọ́ọ̀tìnà àti ètò ọ̀hàn sí wa tọ́jẹ́ pé ọlọ́run nìkan lọ́hàn sí bí ìbẹ̀rù ọlọ́run bí bó ṣe gbára lọ́lọ́run bí ìgbàgbọ́ rẹ̀ sí ọlọ́run ìbádà làwọn náà àwọn tá a wá ṣe ilé ayé yìí ní jama ṣé wá dé gbogbo ìbádà yìí ọlọ́run ọba àtànẹ́bùwà Muhammad sallallahu wọ́n wá sọ fún wa yí pé lílẹ̀ ìbádà ti ṣàrùpá wọ́n tó kùbálà ìbádà tún ìlà bí ṣàrùpá yìí ọlọ́run ọba ìbádà rẹ̀ wọn ní kọ́lẹ̀ fún ọ o ní bá lọ́dọ̀ ọlọ́run wọn nígbà wọlé àti pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlasu fil ìbádà òun náà ni kọjá pé ìbádà tó ń ṣe tó ń fi súnmọ́ lọ́run àwẹ̀ ni o ájì ni o zakati ni o ìrun ni o káka kùránì ni o ntọ́jú òbí ni o ọ̀sọ̀kùn ẹbí ni o ọ̀nsánú àwọn èèyàn ni o gbogbo tó ti jẹ́ ìbádà pátá lábúdà min mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tọ́lọ́run fi ń gbà òun náà ni kó ṣe ń torí ọlọ́run ọmọ ìyá ṣe rí àwa tá a láǹṣe súnà à ń tẹ̀lé ànábì à ń tẹ̀lé ànábì tọ̀ ṣe rí ìtẹ̀lé tà ànábì tá a fi ń tẹ̀lé ànábì yẹn kọjá nítorí ọlọ́run o tí ọba ti jẹ́ nítorí ọlọ́run òun ni kọ́lẹ̀ ó gbèrú dúró nítorí pé àwọn èèyàn ń bọ̀ ó sì kí bí ànábì sọ ní kò kí sẹ́wọ̀n pé ó kí dáadáa àmọ́ òun ní kọ́lẹ̀ torí pé òun torí ọ̀lọ́ ọyọ́ zaka ó ṣe sàárà nítorí kí lè máa kí ọ́ ó sì fọ́n sa program torí kí lè máa kọ́ríkọ́ rẹ̀ sí tẹlifíṣà wọ́n fẹ́ máa fi kí ní yẹn tajà nítorí òwò rẹ̀ iná ló ṣe ní kí wọ́n ṣe kì í ṣe nítorí ọlọ́run ṣẹ́wárí ọkàn wà yìí gbogbo àwa èèyàn ìmọ̀ tó wà ń bẹ̀ àmọ́lọ̀ tó dá mọ̀ obìnrin ìnámọ̀lẹ̀ àmálú bìníyà gbogbo ohun téèyàn bá ń ṣe pátá àníyàn náà kọ ṣáájú ká lè sọ̀rọ̀ àwa gbogbo wa pátá ọbẹ̀ ìlérí èmi ti sọ̀rọ̀ gbogbo tá a bá ń ṣe tó jẹ́ ẹ̀sìn tá a fẹ́ fi súnmọ́ lọ́hùn ká mọ̀ sí nítorí àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run bá ní wa ma àmọ́ mukhlisina lahu ddin ẹ̀sìn tó fẹ́ẹ́ ṣe yẹn kẹ́lí ìkìláàsì wà mbẹ́ sincerity kan ṣe torí ọlọ́run tọ́ba ló jẹ̀lúbáwò lòun torí ọlọ́run mọ́ lòun torí ọkọ tọ́ba ló nìkọ́ lòun torí ọlọ́run mọ́ lòun torí ọkọ òun àtọkọ́jà ọ̀fà nìkọ́ buyọ̀ olóhùn ò lò mọ́ ajẹ́ pé gbogbo àsìkò tó fi lò tẹ́lẹ̀ nígbà tó yẹ kí wọ́n máa kọ ládàkalẹ̀ fún wọn ò ní ṣe kínní wọn ò ní kọ́ nítorí pé yín ṣe nítorí ọkọ ni kò sí torí ọlọ́run ọkọ kú ọbẹ̀rẹ̀ sísè nǹkan mi kọ̀wé jàlè bá wúlò mọ́. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ìkìláàsì yìí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sà fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábí ni ọlọ́run ọba bá wọn sọ̀rọ̀ nínú àdísì alikudusi anábí ni ọlọ́run ọba sọ pé qala Allahu ana agina shuraka'i an shirki ànábì ní ọlọ́run ọba sọ fóun pé èmi ọlọ́run ìwọ Muhammad bá mi sọ fún gbogbo àwọn aráyé pé èmi ọlọ́run mo rọrọ̀ kó níbi kẹ́nìkan ó tún máa fi nǹkan kan ṣẹ̀gbẹ́ mi láti máa ṣe nǹkan tó yẹ kó ṣe fún mi fóun náà ọlọ́run ọba ní mo kọjá bẹ́ẹ̀ ìfẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run ní mo kọjá bẹ́ẹ̀ mo ní àmì làámàlà bóyá bá ṣiṣẹ́ ìjọsìn kan àṣìrákà fi ìmọ̀ ẹ̀yìn gáyìrì wọ́n wá ṣe ń torí èmi àti ẹlòmíì àbó ṣe ń torí mi àti nǹkan míì tàdáktù èmi ọlọ́run ọba ń pa onítọ̀hún tì ń pa á tì wọ̀ṣínítàhú ẹ̀sìn tí ó lóhun ṣe yẹn tó yẹ kó ṣe fún mi ẹ̀sìn náà ń pa òun náà tì nígbà nígbà gbọ́yé nínú àdéhùn yẹn ni ń pa ẹni tí ń ṣe kárí ni ń pa á ẹni tí ò ní ìkìláàsì yẹn sọ́híbù àríyá ẹni tí ń ṣe kárí ni ní pàátì wàríyá àwò àti iṣẹ́ ìbáàdà tó fi ṣe kárí ni irun ni ní pàhùnàtì ìní gbà kankan nínú àwọn méjèèjì ajẹ́ pé àwọn wọn ò fi ọjọ́ bàbá àdínì ọlọ́ọ̀lọ́ mọ́ṣáláṣí wọn ajẹ́ pé nítorí bàbá àdínì ló sì ń lọ gbogbo òun tó ń kí yẹn torí bàbá àdínì àwọn yẹn ń jẹ ìmáàmù ilẹ̀ Yorùbá tó jẹ́ pé kìí ṣe pé wọ́n fẹ́ sáàfù Ọlọ́run o òde ìkómà òde ìyàwó òde fìdáhù gangan lọ́wọ́ lọ́kùn ẹ̀ ipò yàrá máa lọ lè bá gọ́fúnà sọ̀rọ̀ tí wọ́n máa pè wá ní bẹ́ẹ̀dẹ̀ sínétọ̀ àti bẹ́ẹ̀dẹ̀ chairman ìjọ wọn bá ní òde láàrin ìlú àwa láàmà dìde gẹ́gẹ́ bí ìmáàmù àgbà torí àwọn fi máa ń sàn kan síra wọn. tẹ́wárí bí ṣe ń dààmú àwọn yẹn bẹ́ẹ̀ ni ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wa náà kò sẹ́nìkan tó lè wẹ odò kárí mi já àfẹnitọ́lọ́run bá sànú. ìwọ ni kò tó wá mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí torítọ́lọ́run mo ti fẹ́ ṣe é ìrètí kankan lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀sán látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ti sànú rẹ̀ tó dé pé ìjọsìn rẹ̀ torí ọlọ́run ni wọ́n ní òpó alákọ̀ọ́kọ́ tọ́lọ́run fi ń gba ìbáàdà ọlọ́run ti sànú rẹ̀ lérí ẹ̀ ẹ̀yọ́ màyá mi àṣẹ́tò sáání májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́n fi ń gbaṣẹ́ lọ́wọ́ yàn lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti láníyàn tó dáa mùtábàátù nàbí muhammadin sallallahu alaihi wasallam òun náà ni kọ́ ọmọ fi ìjọsìn tó fẹ́ ṣe yẹn kọ́ ọmọ ṣe gẹ́lẹ́ bá nàbì sì ṣe ìbá nàbì ṣe ni ọmọ ṣe lẹ́yìn náà ọ̀nà tá nàbì gbà ṣe ni kọ́ gbà ṣe ìtí gbà pé yàn tẹ̀lé ànàbì nìyẹn ànábì wọ sọ white àbí nígbà tó fẹ́ ṣe tawaf oró sọ white ó dẹ̀ fi white bóra ìwọ wá ní red ni wọ́n fẹ́ lò láì ṣe pé kò sí agbára lọ́wọ́ ẹ̀ ó ti yapa àbọ̀ yapa wọ́n náà tàwáàfù àmọ́ náà tà náà gbà tàwáàfù kí ìwọ́n gbà ṣe torí àwọn òṣèlú nígbà lọ́wọ́ rẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá ní àwọn èèyàn kan máa kọ́ sí ànábì ọ̀nà méjì ni ẹ ṣe ń tó ṣe lẹ́yìn náà ọ̀nà tó gbà ṣe ní kẹ́sí kí ni kẹ́yìn náà gbà ṣe ànábì àwọn máa fẹsẹ̀ lélẹ̀ tó wá fẹ́ kí fatiha tó wá fẹ́ ṣe náfìlà àbí gbogbo àdàn làwọn àpá àwọn bàbá wa ń lè yorùbá wọn láwọn náfìlà kan tọ́jú pé àwọn kásẹ̀ rọ̀ ọkà sọ̀rọ̀ ọkà fatiha ọkà sọ̀rọ̀ àyè kò sẹ́ni tó jìyàn rẹ̀ ṣé súnmọ́ ni ẹ sáà níbi máa kásẹ̀ rọ̀ òpó rákà mẹ́rin lókí ànábì náà máa yan náfìlà àbí níṣẹ́ máa ń sálámà lẹ́yìn rákà méjì méjì nígbà méjì ni yóò kí mẹ́rin kó tó sálámà ìtọ́ba ka tán yóò ka súrà lé ìwọ wá ka fatiha ọ̀kà kúrò Allahu mẹ́wàá níbi rákà rákà ẹlẹ́ẹ̀kejì kúrò rákà ẹlẹ́ẹ̀kẹta kúrò rákà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀kà ọ̀kà ọwọ́ lọ́lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ òun fà tẹ̀sùbà lẹ́ni náfìlà níbo ló tiri kí ló ń kà kí ló wọ́n ní kọ́ ọ̀kà kí ló ń kà yọ wà ní náfìlà lòun yà òun ọ̀sẹ̀ bọ́ o á ní ọ̀sẹ̀ bọ́ òun sì bá dà àwọn ti gbé gbọ̀nà míì tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ní fẹ́ràn rẹ̀ lẹ́yìn náà ọlọ́run ní gbà lọ́wọ́ gbogbo ìbádà tá bá fẹ́ ṣe ìran ni o á béèrè bó lànà bí ṣe ń kí Ramadan dé bó lànà bí ṣe ń gbà abẹ́lọ hajj alẹ́bá àwọn àfáà tí wọ́n kọ́ wa ní súnà bó lànà bí ṣe kìtìbá ọmọ lọ mọ́kà ọmọ alọ lè dá wákà lábẹ́ tẹ́ǹtì ọmọ lè dá wákà àwọn òyìnbó àtàwọn lárúbáwá ọmọ Pakistan Afghanistan through Pakistan wọ́n máa wò wá pé ẹ̀yin ṣe wáyà yakuya báyìí ẹ̀yin ọmọ dúdú Yorùbá ẹ̀yin ṣe wá dàdàkudà báyìí táwọn èèyàn sunkún tó ń bẹ lọ́wọ́ wọ́n gbà yàn àwọn àyẹ̀ ò ní fàwálẹ̀ lọ́rùn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ẹ fẹ́ tánbà ínkọ́ọ̀mù ànífi ilẹ̀ lọ àwọn yẹn wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ hajj ẹ̀ lómi lọ hajj kò sí hajj ọkàn lọ hajj ànábì ní tá a hùwà tó á sí kankan ànábì ní tábà òkè fẹ́ hajj ẹ ṣe é bèbè ṣe ṣe ànábì ní sọ́lù kàmáàrà ètò mọ́ ní bẹ́ẹ̀ ṣe ti ń bẹ́ẹ̀ ní káyìn ó lè kọ́ bóun ni wọ́n ṣe ń jòkó ìjòkó alákọ̀ọ́kọ́ ìjòkó ẹlẹ́ẹ̀kejì bóun ni wọ́n ṣe ń jòkó àtàyà alákọ̀ọ́kọ́ àtàyà ẹlẹ́ẹ̀kejì bóun ni wọ́n ṣe ń jòkó ńbẹ̀ bóun náà ṣe dúró bóun náà ṣe rúkú ó bùkátà kálọ̀ lè kọ́ ká má bàa ṣiṣẹ́ ṣòfò ọlọ́run ọba ní kul in kuntum tuhibbuna Allah ọlọ́run ọba ọlọ́run lẹ́fí ní tẹ́ bá mọ̀ pé ẹ̀ fẹ́ràn ọlọ́run lẹ́fí èmi ní kẹ́ tẹ̀lé kálọ̀ òun èmi ni ẹ tẹ̀lé kalọ̀ èmi èmi ọlọ́run ní ká ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ ta lọ́lọ́run rẹ́kọ́mẹ́ndì fún ànábì sọ́dá kan ṣéwù kan mẹ́wọ̀ ọ wọ ní pẹ̀lú ṣéwù tó tẹ̀lé ṣéwù kan ránṣẹ́ ọ̀ fàtẹ́bẹ̀ òun ní ànábì lọ́lọ́run ní èmi ni kẹ́ tẹ̀lé tẹ́ bá ti wá tẹ̀lé mi yuhbibkumullah ọlọ́run wa nífẹ̀ẹ́ yín yọ sọ yín di wòlíì lẹ́yìn náà wọ̀ yẹ́sùn mi lẹ́kùn dùn lóòbẹ̀kùn ọlọ́run ọba aláàyọ̀ wà pa ìṣẹ́yìn rẹ nígbà tẹ̀ tí ń tẹ̀lé mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣe tẹ́lẹ̀ ọlọ́wọ́ parẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ kí wọ́n náà fẹ́ máa ṣe súnlá gbogbo ọ̀ràn tó ti dáfẹ́yìn ọlọ́wọ́ parẹ́ fún ìtì ànábì lọ fẹ́ máa tẹ̀lé sí ọ̀tẹ̀lé àwọn bàbá máa wò àìtẹ̀lé ànábì yẹn sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn káàmù lọ́mọ ṣe torí tó bá ti di àlù súnlá ó lè mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ó lè mórí ibú lórí ibú ó lè dẹ́bọ̀ mà ó lè dágbàgbọ́ mà ó lè mọ̀nú kí ẹni tí ìsàlùsọ̀ ní kọ́ wá ẹ̀rìn jọmọ̀kì ó di ìmáàmù jáàmù tó ti lo forty years lẹ́ni khalifa. èèyàn máa yá mi ẹ̀dá kan torí tọ́lọ́wọ́ bá wà ṣé ní gbogbo ẹ̀sìn pátá àdébìrì ọlọ́run tó náwó ààwẹ̀ bá a ṣe ń mú bá a ṣe ń parí ẹ̀ bó la ṣe máa gbà á ọlọ́run ti fà nábì ní bá a ṣe gbà á ọlọ́run sì ti kọ́ kọ́kọ́ àwa ẹni bá ti wá bẹ̀rẹ̀ súnà pé súnà lòun fẹ́ máa ṣe ọlọ́run lọ́wọ́ fèrè jìn wọ̀nyẹ́ lẹ́kùn tó náà bá kún wallahu ghafurur rahim yóò bí bùkún mu lọ tọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ tán ẹ̀sán tí ó gbà nìyẹn ọlọ́run wá fèrè jì sọ́tọ̀ alimuran ayé àti àti wà lọ́wọ́ ajẹ́ pé ìtí wọ́n ń pè ní ìfẹ́ ọlọ́run pa nífẹ̀ẹ́ ọlọ́run láti ń sẹ̀sìn ànábì lèyàn ọmọ sí kí ni lèyàn ọmọ tẹ̀lé ọmọ béèrè ni onídákẹ́ torí àwọn asinilọ́nà pọ̀ wọn lélẹ́yìn náà dáa ànábì lè má ṣe àmọ́ dáa wọ́n sọ pé ah, níta ànábì ṣe ni kí wọ́n ṣe kí ni kí wọ́n júwe fún ọ tọ́lọ́lọ́wọ́n bá aláà ní ànábì ní kátẹ́lẹ́ ànábì muhammad sallam ànábì ni mọ̀nà amìlà amàlà ànábì ni tó bá ṣiṣẹ́ kan lẹ́yìnsà àlẹ́ amúrùnà tó jẹ́ pé kì í ṣe ni mo ní kó ṣe èmi ò ṣe kó tó ṣe àbó ṣe lọ́nà tẹ́mi ọ̀ àbí ó ṣe lọ́nà tó jẹ́ pé ọ yapa sọ́nà tẹ́mi gbà ṣe fọwọ́rọ́ dùn ọlọ́run ní gbaṣẹ́ náà lọ́wọ́ ó kírun hundred years tí ọba jọta náà bí wọn ní gbà ọgbàwẹ̀ ẹ̀yìn forty years tí ọbàjọ́ tànàbí ò ní gbà ọlọ hajj nígbà gba tí ọbàjọ́ tànàbí ò ní gbà ó bùkátà kalẹ̀ kéwù ìgbà fẹ́ mọ̀ bá anábì ṣe ń sẹ̀sìn ó bùkátà kalẹ̀ kéwù tọ́lá anábì ni tí ìbá jẹ́ pé èmi mo ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ń ṣe ń ṣeun ọlọ́run ní gbà bọ́lọ́run bá ti wá gbà kí lókùn jàmá òfò lókùn lọ́rùn èyí tá a ṣe tọ́ bá súnà mú gan ẹ̀rú ń bà kò sí súnà tó léṣe kò sí ìbádà tó léṣe ọwọ́ ṣẹ̀ṣẹ̀ máa máa béèrè àánú lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run kan fi àánú rẹ̀ kún fọ́ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa indama kọ́rùbàtì wàfàtì rasúlì sallallahu alayhi wa sallam wọn nígbà tó kù díẹ̀ tá anábì fẹ́ jáde láyé anábì kírun táwọn kọjú sáwọn sàhábà ojú anábì pọ́n anábì wájú kulẹ̀ anábì wá ń sọ̀rọ̀ àwọn sàhábà ní ah àwọn fura pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí wọ́n dàgbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dábìrẹ̀ yìí anábì wa ní ẹ̀yin sàhábà mi fa innahu man ya'ish minkum fa innahu man ya'ish minkum gbogbo àwọn tẹ́ni wọn rẹ̀ bá gùn nínú yín mi bá di lẹ́yìn ìgbà tẹ́ni bá ti lọ èmi lọ àwọn tó bá tún ṣẹ́kù lẹ́yìn ìgbà tẹ́ni lọ fasayara ikhtilafan kathira kathira. Ah, àdàbí ni àwọn tó bá kù èmi ń lọ èmi ń lọ torí ipá káṣe ìtàn lásìkò ànábì tó bá ti fẹ́ sọ àlùmọ́nù ànábì ọ̀dá ló mọ̀ padà ànábì lẹ́nu wa ń lọ ni èmi tó lọ́run sí yín tí ń bẹ láàrin yín ẹni tó bá wá sẹ́kù lẹ́yìn mi fásayára yóò rí o ikhtilafan kathira ìyapa tó pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀sìn tí mo fi lẹ̀ ìyapa tó pọ̀ rẹpẹtẹ lérí ọ̀rọ̀ kan ìyapa ìgbàgbọ́ àyapa ọ̀rọ̀ ọ̀run àyapa ààwẹ̀ àyapa ájì àyapa zaka àyapa sọ́dákọ̀ àyapa bàbẹ́sàdó àyapa síkìrí àyapa gbogbo ta fẹ́ṣe àti yapa bá yapa àdẹ́bẹ̀rẹ̀ wa ní kìtìláfà kọlìlà ó ní kẹsìrà yọ́ pọ̀ débi pé òní mọ̀ yìí tó fẹ́ ṣíkí ni tọ́bẹ̀ ṣe bá àbáyọ bọ̀ ní ṣe rí social media yóò sọ tiẹ̀ yóò ní haramu ni eléyìí ó bọ̀ wọ́n ní halali ni ìwọ lọ fẹ́ ṣe. tọ́ba kéwù àbí nígbà wọn ní bá wà ní òkùnkùn yẹn green ni àbí tó sì mú tọ́sílẹ̀tì lọ́wọ́ bóyá o sì mọ̀ pé green ni lóòótọ́ àbẹ́pẹ̀ tó bá mú tọ́sílẹ̀tì lọ́wọ́ tó taná sínú òkùnkùn ah ìrọ́ nípa o lọ́wọ́ ń bẹ́ o ìmọ̀lẹ̀ tó tàn sínú òkùnkùn yẹn ó náà ní mà kóra kóra sílé àwọn bá ti yọ lórí ibú ọtí tọ́lọ́ ní ọ̀dà tí wọ́n náà ka igi ọ̀dà kọ́dà òun náà ti fi ṣe wá àṣírí pé kọ̀dà tó sì káyà fún yín ẹ sì lè balẹ̀ yóò sọ fún yín pé kò burú kéèyàn mú ẹ̀sìn ilé ayé tá a máa gbé nìyẹn ẹlẹ́dẹ̀ jama ẹlẹ́dẹ̀ àwọn àwọn èèyàn fi ẹlẹ́dẹ̀ wọn fi ń sàṣẹjẹ alájọ́ ọmọ wa pé ìmáàmù ṣe ẹlẹ́dẹ̀ tọ́lọ̀ ń sọ náà àbí igi kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní igi ẹlẹ́dẹ̀ yóò ní iṣẹ́ ìwádìí ẹlẹ́dẹ̀ mà ní kí ló ń ṣe yín bẹ́ẹ̀ bá fẹ́ fi ṣáájú ni. ìmáàní alájà kan tó wá tó wá ṣáájú ọ wá tún wá wúwo ju ìmáànù kàtà ti ń pèrè ní lèmọ́mù lọ. wọ́n ti dada kuda àwọn yẹn ti ya yakuya àwọn yẹn ń bẹnu ẹgbẹ́ àwọn jama wọ́n sọ sàmúgbọ̀tọ̀ ìwé wọn náà wá kan ṣe wọn náà wá kan wọ̀. ilẹ̀ ti dúdú òkùnkùn ti bólẹ̀ ìwọ nìkan lọ́dẹ wà nínú sàárẹ́ o táfà bá ti kírun sí ọlá tán yóò jù ọ síbẹ̀ yóò kó wọn nìkan àtọ́lọ́hun mọ́pọ̀ gbọ́mọ́ o mọ́pọ̀ gbọ́mọ́ o gbogbo tábà ṣe ẹjọ́ níbàmú pẹ̀lú súnnà anábìnrin ìyàtọ̀ ayọ́pọ̀ fáà lẹ́kùn bí súnnà ti ọwọ́ dọ̀wọ́ yìí o súnà tèmi nínú ìyapa tí wọ́n bá ṣe yẹn èyí tó bá jẹ́ súnà tèmi ni kẹ́ ẹ ṣe kíní kẹ́ ẹ ṣe wà súnà ti lọ́kùlàfà ìrọ̀ṣìlì náà mahadi yìí náà mi báàdì àti súnà àwọn sàábà mi àwọn tí ọlọ́run sọ wọ́n ní àfin ní màdà tàmásàkù bí ha anábì ní ẹdì súnà mu ẹdì súnà mu ẹdì mú dáadáa ẹdì súnà mu wà á dùn àléhàbí náwájì ẹ fi súnà sínú kọ̀rọ̀ eyín yín eyín ti kọ̀rọ̀ òun tóbi dáadáa ọ̀dẹ̀ nípọn téèyàn bá ju nǹkan síbẹ̀ téèyàn bá fi mú nǹkan káwọn èèyàn tó rí nǹkan yẹn gbà yọ pẹ́ tó bá ti ju sí kọ̀rọ̀ kẹwọn níri àmọ́ èyí tó bá fi ṣe kí ni tó bá fi sí wájú báyìí yọ bọ́lẹ̀ àwọn èèyàn tó tèrè yọ bọ́lẹ̀ wọ́n ti pìgbà lọ́wọ́ ẹ anábì ni kì í sí lọ́rọ̀ kẹ́ o kẹ́ mú dání kẹ́ hó jẹ torí kí anábì ti mà gbé nígbẹ̀yìn ayé sunna sunna sunna ìtẹ̀lé dànábì yóò di tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí sá tó bá dé pé alòbídé àkànní bá ń sọ̀rọ̀ ń bí ni á pọ̀ jù báyìí lọ síríkì òní òní gbà wá yóò fúlù tí wọ́n máa sàṣẹ tí wọ́n máa wúwi kúwi tẹ́yìn náà máa mọ̀ pé ah bàbá fọ́ ni bàbá jíjà yàkúyà o èyí náà mọ̀ ẹ̀ mọ̀ torípẹ̀ tí wọ́n sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ wà lábìjà ń bí ẹ̀hẹ́ ẹlọ́lẹ̀ wá eré kíní kan ìfún yín láṣìírí kan ọba dáre wárí mi ní hòtẹ́ẹ̀lì mo dé sí ẹ̀dákan eré igi nìkan ló gbé wá sábẹ́jà eré ajá eré ẹlẹ́dàá ìkan kíkan ọ̀sẹ̀ burúkú bàró ń dé ẹ̀yọ́ máa yá mi ọjọ́ lọ o ànábì ní ẹdín súnà mú tó bá dìgbẹ̀yìn ayé àwọn atúnwájá àlò súnà ni wọ́n máa jẹ́ àjòjì ọ̀rọ̀ yẹn máa yà àwọn èèyàn lẹ́nu pé ah, wọ́n náà ṣe kí ni ìmọ̀ ìsìn dá fún níbẹ̀ ni ìsìn dá fún mi ìtì ìríṣẹ́ nígbà tí ń sóògùn ọlọ́run ti ṣe ìgbà tí ń sáájò gan-an ìdí mo dìmú ìrìn dìmú mọ̀ ọlọ́run ó tó ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run ó tó wa o ọlọ́run ó tó yín o ọlọ́run ó tó yín o alẹ́sàlọ́run bí káfí ní abdá ọlọ́run bá ní ṣe yìí tó yín ni ọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ ní kọ́ra ọlọ́run ní sì ń tó ọ ní ìwọ ẹrú mi ṣé mi nìkan ò tó ọ ni ọ̀kọ́ ọlọ́run búkọ́ mo dún òun ni ìtọ́ bá fẹ́ pè mí lóru ọ̀sẹ̀ jìbìlá kùnrin fún ọ gbogbo tọ́lọ̀ ń dápátá bó ṣe pọ̀ tó yẹn wọn ò lè sí ọ̀nà tọ́lọ̀ ń bá tì wọn ò sì lè tí ọ̀nà tọ́lọ̀ ń bá tì. ìbáwá gbàgbọ́ mi àti ń lo ayé lọ pẹ̀lú nǹkan balẹ̀ wọn náà gbìyànjú kọ tẹ̀ra má yóò ojú ọ̀nà náà lọ wà ìtọ́ ń wákàtí láti jẹ́ ọdún ká súnà tó ń wákà ní wọn náà ló ti débẹ̀. ló ṣe dẹ́pẹ́ àbùsùrù ya ahla sunnati wal jamaa ẹ máa dunnú ẹ máa dúpẹ́ ẹ sì máa ṣàdúrà fúnra yín kọ́lọ́mọdé ṣe yẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú bídíà àwọn ni wọ́n ń wọnú súnà kò sẹ́nìkan tí ń kó nu súnà tó lọ́nu bídíà ó jẹ́ àmọ̀ pé lẹ́nà mustaqbal ọ̀la yìí ọ̀la yìí tí ò ní bẹ́ẹ̀ mọ̀ yìí àwa la ní mo wá ń bẹ lọ́nkọ́ lọ́mọ yèmí kó ń bẹ̀ ọlọ́mọ yọ̀wọ́ náà kó ń bẹ̀ àtàwọn ẹbí rẹ̀ àmọ́ ọ́ fún gbogbo àwọn wọn àwọn tó ń ṣe tọ́wọ́ fẹ́ súnà ó ṣe lọ́sìn ọ́ dágbére fẹ́ bọ́ ọ dágbére fún bídíà ó sì dágbére fẹ́ṣẹ̀ àyẹ́ nìkiri ọmọ mi tẹ́sẹ̀lẹ̀ bá yẹ ọ sáré lọ́dọ̀ ọlọ́run kìí sí pé ọmọ fèsì sífàrí ọwọ́ akú dáadáa ọlọ́dẹ ìsinmi láti jẹ́nà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anábì wa Muhammadu ni wáyé yáàkù anábì ní ọdọ́wọ́ yín wà muhdathatil umur ọdọ́wọ́ yín o gbogbo àwọn àdádálẹ̀ tí wọ́n bá ń dálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀ má bá wọn ṣe o fàyínà kúlà mọ̀dáta ti bídíà èyí tí wọ́n bá ti dálẹ̀ wọ́n pè bídíà wọ́n kúlà bídíà àti ìdọ̀láàlà bídíà sì ní ìṣìnà ni anábì ní ìṣìnà ni bídíà àyígbà tó anábì gbé tẹ̀ kalẹ̀ tí wọ́n wá gbàbò mí wọ́n á nà hádà sirati mustaqima fattabi'uhu ọlọ́run ní eré anábì sọ fún wọn yí pé ojú ọ̀nà rẹ nìkan tọ̀lé o ojú ọ̀nà tọ́ ti ọlọ́run lálẹ́ nìkan tẹ̀lé o ọ̀lá tẹ̀tẹ́ ẹ̀yẹ kutukutu dáwà lọ́tún ló sì yóò fátafára kọ̀ bí kan ṣẹ̀bi ìlì torí pé bá ti yà ni àwọn èèyàn jà yín gbà bọ́ bá ń ṣe Islam tó bá ti wọ ẹgbẹ́ bídí àwọn jà ọgbà wọ́n bá wọn sọ̀rẹ́ wọ́n lọ́dọ̀ wọn máa pè wọ́n sẹ́sìn ni wọ́n ti wọ́n rí wọ́fà gbogbo ẹgbẹ́ bídí àtọ́wà ńlẹ̀ wọ́n bá wọn ṣe kankan bẹ̀ máa ṣàdúrà fún wọn má lọ bí òde tí wọ́n bá dálẹ̀ má gbọ́ wà sí wọn ọmọ yàrá tó bá gbọ́gbọ́ púpọ̀ ó rorokoro tó bá sì rorokoro ó sì sẹ́kísẹ́ èyí sáfà ọ̀gbọ́n wà sí omidia àfà kan tí ọba rọra wọn dàgbàrú wọn lọ wọn máa lọ wọn ara wọn wọn máa lọ lọkú lọ irọ́ ní gbogbo ẹ̀fà ẹ̀yọ́ mayami anábìwá muhammadu sallam ọkùnrin yẹn síbẹ̀ kọ́lọ̀ wọn wọlé àánú rẹ̀ kọ́ bá kí anábìwá tàwọn sọ̀hábà rẹ̀ ẹ̀rí okùnbọ̀ ha kéèyàn bá dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ike eléyìí ànábì òsì ọlọ́run òní kan ṣe àmọ́ àwọ̀ ọ́ máa ṣe é ọwọ́ ń pa àwọn ìlàsẹ̀ kan máa ṣe é àbí náà ò ń ṣe é wọ́n ní haramu ni o èèwọ̀ ni kọ́lọ́hún lànà kalẹ̀ ká ànábì ọ̀ lànà kalẹ̀ ká mọ wá tẹ̀lé ọ̀nà mi èèwọ̀ ni ọ̀fẹ́ jẹ́ mùsùlùmí mọ́nà nìyẹn tọ́wọ́ fẹ́ jẹ́ mùsùlùmí ìsìláàmù ní tíra kèé sóye ẹ̀sìn kiri yóò tọ́jú pé ìjọba jọyìn wọn ebi kọ̀ọ̀kan dàrú kó sì mọ́wọ̀ tún kó fi lu ọwọ́ òsì ẹni kò sì gbé báyìí rẹ̀ sí sábíyá kọ padà lé ó ti ṣẹ̀ṣẹ̀ náà nìyẹn àmọ́ Islam you have to learn ọlá ti kẹ́kọ̀ọ́ nípa Islam ọmọ lọ́lẹ́gẹ́wó ó fi ewu funfun ó fi jù rẹ̀ sí lẹ́gẹ́wó tọ́wọ́ fẹ́ dọ́rùn rẹ̀ tí ó jọ lè mọ̀ ọ̀tọ́ àtòsí àwọn èèyàn sí ọlọ́nà àwọn ẹbí wọn sí ọlọ́nà àwọn ará wọn sí ọlọ́nà àwọn ọ̀rẹ́ wọn sí ọlọ́nà àwọn àfa tí wọ́n dúró lójú ọ̀nà súnà wọ́n sì lọ́nà àmọ́ tó ọba ti ní torchlight lọ́wọ́ ní òkùnkùn ọmọnà ipe igbó lélẹ́yìí ọ̀nà ní eléyìí kí ni torchlight náà jẹ́ máa kí ni mo pé ìmà ọmọ lọ lè kí ní wíkẹ̀ndì ọgbà pé pé àwa ti wọ eighty years àwọn ọmọ lókùn tí wọ́n ké yòókù ṣé tọmọ bá wà lìjẹ́ náà wò níwọ̀ ọ̀sán fún yàwó ẹ̀ pé kọ́mọ lọ lè kí wọ́n tí wọ́n dálẹ̀ fáwọn obìnrin tẹ bá fẹ́ pàdé láti jẹ́ náà social media kò sọ̀yàn dàfá o wọ́n máa lè jòkó ké báyìí ni lẹ́yìn náà àwọn ọmọ wa àwọn ọmọ wa tí wọ́n gbẹ̀yìn wa ẹ̀já dà wọ́n sílé kéwú tá a bá fẹ́ sí mistake àwọn ni wọ́n máa correct wa pé dádì báyẹn báyẹn kan jòkó lérí rùn dádì àìsàn ìfisílẹ̀ yọ̀ọ̀dà mọ́mì ẹ ṣe báyìí ọlọ́run fi wọ́n sàánú wa lọ́jọ́ alẹ́ tàbá tí wọ́n lọ tán wọ́n máa jẹ́ sàárà tí wọ́n máa bá wa nù ẹ̀sánwó bẹ́ẹ̀ bá sanwó kọ̀dà àdúrà ni wọ́n máa ń ṣe fún yàn lọ́fẹ̀ẹ́ nínú Islam àmọ́ akọ máa ń ké iṣẹ́ ni òun náà ó fi gbogbo àsìkò rẹ̀ ó fi jòkó ti ọmọ yín àwọn kan wá láàárọ̀ àwọn kan wá rọ̀lẹ́ nígbà wá di ìgbẹ̀yìn oṣù wọn lówó lè kéwú ẹni ìbá àfa fẹ́ gbà lálẹ́ náà ni ẹ̀dá kò sí ọ̀rọ̀ wọn ti ń gbà sẹ̀mó <laughs> ṣe ọ̀rọ̀ wọn ti ń tata ẹni kọ́ lọ́lẹ̀ gbà lọ́rùn ilé ayé bá wà yíyọ́ jẹun òun náà lọ́mọ oníyàwó ìwọ́n tó bá ń fọmọ sílé kí ó tọ̀rọ̀ sanwó tẹ́ẹ̀sì sanwó ńláńlá láwọn skúùsì tí wọ́n lọ tó ń lè ka ètò ìwé tí wọ́n lè kàwé àbòsílẹ̀ ń ṣe ẹni eré lẹ́yìn tó dé pé yóò kọ́kọ́ sanwó lé kí wọ́n náà kó tó sanwó skúù ẹni eré nìyẹn èyí tó tún tẹ̀lé èyí tó dé pé yóò tó sanwó skúù tán yóò san owó lè kéwú sẹ́rẹ́ ní burúkú òun ò ní sanwó lè kéwú àmọ́ òun ò bí dákọ́ àkóso àwọn onígbà nídìí bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn yìí wọ́n lè kọ́ ẹ̀kọ́ tó dáa ọlọ́run bá aláwọ̀ sọ fún anábì wa muhammad sallam oníkà anábì sọ fún wa yìí pé òun lòun lẹ̀sìn tẹ́nìkan bá ti gan mi bọ̀ yàtọ̀ sí tóun ní ká ṣe yóò rí wàhálà ọwọ́ á ní ìwà anábì gan làpèjúwe lòun fẹ́ fi ṣàpèjúwe ìwà muhammad wàláwọ̀ wa yìí pé tóun bá lọ lè sọ tọ́lọ̀wọ̀n òfin ránwùn láàkásìnà nínú ìbílì yẹ̀mí ọlọ́run nígbà náà bá lọ lè yanu kọ́kàn bí nǹkan kan kalẹ̀ kọ́ wa ní kẹ́mọ́ fi sẹ̀sì ní nǹkan tí òun ọlọ́run òfin rán láàkásìnà ìbílì yẹ̀mí ọlọ́run bá ní agbàmú pẹ̀lú ọwọ́ tó wa bọ́wọ́ yẹn ṣe rí kọ̀sẹ̀ ń tó yé ọlọ́run bá ní agbàmú pẹ̀lú ọwọ́ wa tó mọ̀ lakọ̀tọ̀ ana mínú alìwọ̀tí ọlọ́run ní ajá kasan tó so ọkàn rẹ̀ mọ́ ọrùn rẹ̀ ló já sínú ẹ̀ ọlọ́run níbọn wọn ṣe ṣe ànábì tí wọ́n bá já ọkàn láàyè ìnira láàyè ọlọ́run ní já ọkàn rẹ̀ láàyè wọ̀lá ó takọ̀ wàrà tó bá lọ lè fi sínú ẹ̀sìn ìtẹ́ mi ò ṣe kí fi sí lẹ́yìn náà bó ṣe wá tó báwọn èèyàn fẹ́ràn rẹ tó tọ́mọ́ mi kàn mí ní ahadin aniwo hajjizin gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sàábà pátá tẹ́ ń tẹ̀lé kò sẹ́ni kan tó lè di lọ́wọ́ ń gbà kò sẹ́ni kan tó lè gbàálẹ̀ lọ́wọ́ ènìyàn lọ. nígbà wọn sọ fún anábì pé kọ́ máa dájú dé alẹ̀ kọ́ máa fi nǹkan mi bọ́ tálọ́wọ́ kù láyé jẹma súrọ́tù alhaqqa ayà 47 lọ́wọ́ lọ́lẹ́ka ìbẹ̀lẹ̀ ló ti bà ọ́ wípé lẹ́yìn náà ibẹ̀ ló ti rí pé ọ̀gbọ́dọ̀ wojú ẹnìkan bó ṣe kọ́ dàgbà tó tó bá ti ń sin kankan bó ṣe kó kéwú tó bó ṣe kí wọ́n ti pòdúsì àwọn èèyàn tó fáàfá bó ṣe kọ́ hákùrán tó ọmọ orin kọ ọmọ àrúdù ọmọ ọmọ gbogbo nǹkan lọ́mà yẹn wá ti wá ṣiṣẹ́ ó ti hewú àgbàlagbà bó ṣe kó nítorí wọn láàánú bí òtó bẹ̀ kọ́ dálẹ̀ tàlọ́wọ́ tó bẹ̀ mọ́ kò sí o ló ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé à ẹni táwọn bàbá yìí náà ti wá sí sí wọn ọ̀wọ̀ náà ni ebi wọ̀ lọ́n sọ̀rọ̀ ebi wọ̀ lọ́n sọ̀rọ̀ ètò náà tàjọ́ náà bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá mọ̀ ọlọ́run fèrè jì wọ́n tí wọ́n bá mọ̀ àwọn ó jìyà ọlọ́run ti ju ẹnì kankan tí wọ́n bá ti rúfin àwọn kan lọ Saudi náà àwọn àbáwà àgbà ńlẹ̀ Yorùbá wọn lọ Saudi wọn kátírà sàlàfíà wọn gbàgbọ́ yé wọn rí wọn kọ́ ọ́lẹ̀ àmọ́ wọn làwọn ò ṣe àní súnà yẹn àwọn ò ṣe wọ́n ti sọ fáwọn ọmọ wọn pé ẹ tákù àwọn àlùsúnà yẹn ẹ má jẹun oríṣẹ́ jẹ́ torí pé tíra tí wọ́n kà yẹn ń di wọn lọ́wọ́ ìjẹ tí wọ́n ń jẹ àti ìmúdìsìn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n mú wá sí. ìgbẹ́ nìyẹn o. èyí sọ̀rọ̀ pé ìyẹn kan wọ́n pọ̀ o ní tó dìjà ni pé bọ́ọ̀bá ti kàtírà súnà àti Màdínà síbẹ̀ náà súnà ti dìde àbí Imam Málíkì dọ́yẹ́ bá gbà fún láfíríkà ń bí ọmọ Màdínà ni àbí ẹ̀ẹ́hẹ́ ọ̀bẹ̀ náà súnà ti dìde àwọn sì dúró lérí súnà àwọn náà kété pé wọ́n pé o ẹ̀yọ́ màyá mi wọ́n wá pẹ̀yìn mọ́ wọ́n wá lọ ẹwà ní wọ́n sùn rẹ̀ ah àbùsí lánà nítorí dìjà ní pé tẹ́bá ti kàtíra mọ́kà ìjọ máa sọ fún yín ní pé má ṣẹbọ àwọn sì fẹ́ ṣẹbọ ẹbọ gan wọn fi jàfa ah lèmọ́mù tí wọ́n sọ pé alájà wa rí mi lẹ́yìn alásà lẹ́yìn jímọ̀ tó sì gbọ́sọ fún wọn wípé ẹ máa wẹ̀ pẹ̀lú omi gbóná fúnjọ́ méje sẹ́yìn ní ọ̀wà kàtíra súnà wọ́n fún tíra súnà máka yọ́ dànù yọ́ lọ́wọ́ fẹ́ yóò eléyìí òwúlò lọ́dọ̀ tí wa. níbi bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n mọ̀ kọ́lọ̀mbà fèrèjì wọn gbogbo àwọn tí wọ́n mọ̀ tí ọba débi ẹbọ kọ́lọ̀mbà yá fún wọn. ṣe eré ìdọ́wà ti débi ẹbọ tó sì mọ̀ wọ̀láyà agbára ọ̀ka àákàní kọ́lọ̀m fi sáyé rẹ̀ ni. mo pé kọ́lọ̀m fi ṣé wọn sí ná wọ́n máa jà ó ní ààyè wọn lọ́rọ̀ bá tán síbẹ̀ ọlọ́sàmọ̀ bí tó fìtì wọ́n dá nǹkan rúgan jọba àwọn ní ọjọ́ rẹ̀ ìṣòro yẹ kálukú láàrín islam àtẹ́bọ́ papọ̀ ah nǹkan ṣe wọ́n kan lẹ́yìn ìwájẹ̀ máa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá bàbá tó ti kú àwọn náà máa ipò ọlọ́nìkan lọ́lọ́run àmọ́ nígbà tó pàrọ̀ fún àwọn oníkà tó máa lo ilé yìí kan sọlọ́wọ́n wa gbọ́ yẹn kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sẹ̀ ìṣàánú wa ọlọ́run jẹ́ mi wọ́gbọ́n o gbàtà bá lò láyé kọ́lọ̀ mọ́jà lò lórí ìbínú rẹ̀ gbàtà bá dákẹ́ kọ́lọ̀ mọ́jà dákẹ́ sórí ìbínú ọlọ́run kọ́lọ̀ mọ́sà yọ ní sọ́wọ́ kọ́sà àná wa ẹ̀yọ́ máa yá mi àlùbẹ́dẹ́ àti ọ̀nà wàhán ṣe wá rí mìnàhẹ́tì àṣì ṣe rí bíbí àyí ó pèsè méjì àkèkí yá èyí tó jẹ́ pé kò sí lásìkò ànábì nígbà ànábì lọ́tàn ni wọ́n gbé jáde bí ìmọ̀ olúdi lápẹ̀jù rẹ̀ wọ́n lọ́mọ olúdi mọ́ o bọ́ náwó sí ni mọ̀ olúdi òun ní gbalada ó tún wá wọná anábì ní kullu bid'atin dalala wa kullu dalalatin finnar anábì ní bídíà àná ni ẹni bá sì ti wọkọ àná yóò lè wọ náà ni abídà wa ni mòlúdì ṣíṣe àkìkíyà ni kò sí lásìkò anábì wa Muhammad àbí wọ́n ni wọ́n dà ń kálẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta tá ànábì lọ òun náà ń sọ níbi mòlúdì wípé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta ni wọ́n dálẹ̀ ọlọ́run sí ní àlìyáwó máa kìí mọ́lùtò lẹ́kùn bí ájú ìgbẹ̀yìn tó ẹ̀sìn ti pé kò wá sí mòlúdì yẹn ń bẹ̀ nínú ẹ̀sùn kan sọ pé pé ẹ̀yin náà tó wá sọ pé lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ni ẹnìkan dálẹ̀ ẹ̀ wá ní ó ti wọnú ẹ̀sìn tá nàbì mú wa ṣé tó àwọn ṣe tó náwó tó ń fún ọ lówó tó ń pa màlúù sí ni ẹ ẹnìkan jẹ́ ní àfáà kan pè é pé dákun wọn ni arọ kan àbí bóyá ó kan sá ó sàn ní problem wọn wá gbé olówó yẹn pé kó dákun kọ́mọ́sá yẹn ràn lọ́wọ́ àwọn ni tó bá jẹ́ pé last week lẹ́ lẹ́bàá sọ fún mi ni ah mo sì ní one million kan tí wọ́n fẹ́ fi ṣe sọ́dátọ̀ àmọ́ mo ti gbé e fún àfa ẹ̀gbẹ́lé wa kó fi ṣe mọ̀lódì àfa ní ọ̀fọwọ́ ṣe mọ̀lódì ọ̀sọ̀wọ́ nù mú lẹ́yìn ìgbà tó sọwọ́ nù tán wọ́n tún wá kọ́dọ̀kọ́ rẹ̀ sínú àwọn tí wọ́n ń dẹ̀sìn ọlọ́run lè dìde ọlọ́ torí tí ìbá ti ń gbé tànàbí ò gbé wá tí ìbá ti ń gbé wọnú ẹ̀sìn ń da tànàbí òru ni ètò ìṣẹ́ nìyẹn àkìkíyà ni mọ̀lódì lápèjúwe ọ̀kan bẹ̀ẹ́ tánpẹ̀ ní ìdọ̀fíyà ìdọ̀fíyà yìí ni pé ànábì ṣe ń tí ń ṣe yẹn àmọ́ ọ̀nà tó gbà ṣe é ànábì ọ̀gbànà náà ṣe é bí kéèyàn ojú kọ́lẹ̀ lápẹ̀jù rẹ̀ ṣùkọ́ lòun fẹ́ darúkọ lọ́hùn yà wọ́n lẹ́bí náà amọ̀nà ògùnkúrú lọ́hà zikirọ̀ kẹsìrà ọlọ́run ní ẹ máa rántí mi ẹ máa ṣe síkìrì gbogbo àná ṣe síkìrì عدد خلقه ورضا نفسه وسنة عرشه ومداد كلمته سبحان الله بحمده سبحان الله العظيم أذكار كثيرة الواردة تنشي gbogbo ọ̀la ń ṣe zikiri òun wá fẹ́ ṣe zikiri tiẹ̀ kọ̀ wá bẹ̀rẹ̀ pé bóòlà nẹ́bí ṣe máa ń ṣe zikiri ṣe pé aṣọlẹ̀ kan pé gbogbo táàbà ṣe ká máa bẹ̀rẹ̀ bóòlà nẹ́bí ṣe ń ṣe òun wá ní àfa àtàwọn ó ní káwọn ti aṣọ wọn wá ti aṣọ funfun àwọn ń pẹ̀lú àwọn ní Tìjàníyà oníbídíà ni wọ́n wọ́n wá tún jòkó wọ́n rọ kiri ká sọ láàrínà ìlàlà láàrínà ìtí wọ́n bí jáde lẹ́nu dà àbí ó sì nípìnlẹ̀ àmọ́ ọ̀nà tá ń gbà ṣe yẹn ànábì ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n tún rán jìbìrì ìlú ṣiṣẹ́ wọn ni pé kó fi aṣọ funfun kún un kí wọ́n jòkó ká má dáa ṣe torí wọ́n máa ń lásìkò ànábì ní kálukú máa ń dáa ni ṣé ọlọ́run tó ránṣẹ́ sóhun pé kásákù wọ́n wà ní kò burú náà ó burú torí ànábì ò ṣe bẹ́ẹ̀ aṣọ yẹn kí ni tó bẹ̀. wọ́n ní aṣọ yẹn làwọn máa fi ń gba ànábì àti Abubakar àti Umar àti Uthman nílò ọ̀lẹ́jọ́ jimá aṣọ yẹn làwọn máa fi ń gba àwọn lálejò eré ẹ̀ ni wọ́n máa ń jòkó sí àwa ní bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́wọ́ wọ́n ṣe ń Ghana wọ́n ṣe ń Senegal wọ́n ṣe ń Kano wọ́n ṣe ń Kaduna wọ́n ṣe ní Togo ṣé gbogbo bẹ́ẹ̀ <laughs> àgọ́ bíbí ẹ̀ ṣé gbogbo bẹ́ẹ̀ náà àmẹ́gbàtà sábà ni wọ́n máa fò lọ wọ́n ní kò lè yè yín tálùbí ti fẹ́ parí ọ̀rọ̀ yóò ní kò lè ṣe kí ni ẹ̀ kò yé wọ́n fẹ́ sọ ìsìlámù dẹ̀ síkiri yó tábìlì pé àwọn ah, ah, ní àwọn áńgẹ́lì máa wá látòkè tẹ́ bá ti ń kọrin lọ́wọ́ ní chọ́ọ̀ṣì àwọn ah, áńgẹ́lì wọn ni a kò lè yé àwọn onígbà fún yín ọlọ́wọ́n bá paná adébọ̀rẹ́ o ọlọ́wọ́n bá paná bídíà náà rẹ̀ ẹ má máa tẹ́kọ́ ọlọ́run rẹ̀ bídíà sì bá nílẹ̀ ọlọ́wọ́n bá pa bídíà àṣetánì rẹ̀ kọ́ wá bá gbé súnmọ́ ànábìgà àwọn bàbá wa náà mọ̀ pé àṣetáni lọ dá bíbí àṣìlẹ̀ wọ́n kọ̀rẹ́tì náà bá bàbá wa ti kọ̀rẹ́tì ẹ̀já mọ̀ ṣe tó wọ́n kọ̀rẹ́tì àṣetáni lọ dá bíbí àṣìlẹ̀ òwọ́n sọ fún yín pé ẹ má gbé ìgbọ̀nà tànàbí ẹ gbé ìgbọ̀nà míì kẹ́ ẹ má lè ní ládàá kí sẹ́yìn lè bá sùfò kọ́ lọ́mọ́sà sùn wá ń bẹ̀ o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n fi ìlùkún tiwọn àwọn kọ̀dìríyà àwọn fi ìlùkún tiwọn àwọn sàmùsùdíìnì àwọn fomi kún tiwọn àwọn àjọ olómi kàdíríà olúlu mọ́sáṣí o alíyóǹdá ìmú aláìláha gbọ́ngbọ́n wọ́n ní ṣọ́ọ̀ṣì ni wọ́n ń ṣe ń bẹ̀yẹn ni àbí mọ́sálásí àwọn ah, ni wọ́n ní àwọn mùsùlùmí náà lọ́wọ́ ń bẹ̀ àmọ́ ah, ní àà náà náà náà wọ́n lè jẹ́ mùsùlùmí nígbà anábì ń sọ kiri anábì ò fìlù gún títí ẹ̀ ẹ̀wà àwọn tó ti kú lórí kàdíríà ẹ̀wà àwọn tó ti kú lórí tìjàdíyà ẹ̀wà àwọn tó ti kú lórí sàmùsíyà àwọn ìjọ olómi wọ́n máa ru omi ká ẹ̀yọ́ màyá mi ẹ̀dá kò tòrò tọ́lọ́wọ́ bá wa ẹjá dé òdodo mú òdodo ẹ̀yọ̀ kan náà ni. àdìbídì àtú nàwọ̀ á ní min haythul hukm tàbá ní ká máa fún bídà ní ìdájọ́ ọ̀nà méjì ló pín sí bídí àtún mùkásíra wọ̀ bídí àtún gẹ́rù mùkásíra bídí àtọ́jẹ́ pé ó lè sọ̀yàn di kèfèrí àti bídí àtọ́jẹ́ pé kò lè sọ̀yàn di kèfèrí èèyàn máa wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá méjèèjì kò sí ìtọ́ta mẹ́ẹ̀ àmọ́ kan mú yẹn kúrò ní islam pátápátá ọ̀kan èyí ó sì máa jẹ́ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tí ó máa retí ìdájọ́ ọlọ́run ká má dàpọ̀ àwọn àdàdíyà àjàbàtíyà àwọn ti dàpọ̀ àwọn ní gbogbo bídà pátá kullu bid'atin kufr wọ́n ní gbogbo bídà pátá òun náà ní sọ̀yàn di kèfèrí àwọn dọ̀rọ̀ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ èyàn jòkó láàárọ̀ ọjọ́ jimá ìwọ̀n ka súrọ́tù sọ́ọ̀tì láàárọ̀ gbogbo ọjọ́ jímọ̀ níkà nítorí wọ́n sọ fáwọn èèyàn pé ká máa kà á àwa ni nítorí wọ́n fáwọn èèyàn ká máa ṣe yìí ayé na dẹ̀lì yìí kí ni ẹ̀rí tó gbára lé tó fi ní ká máa ṣe ó ní òun kàn rí pọ́ náà ní bídíà ló ń ṣe yẹn irú bídíà yẹn kò lè sọ ọ́ di kèfèrí àmọ́ yóò jìyà torí pé ìfìkankan lọ́lẹ̀ tọ́lọ́wọ́n ò lọ́dọ̀ àwọn jàmbá tí àwọn gbàgbé yẹn pé ka Koran yẹn tí ò sẹ́bọ̀ yẹn pé kùn ka Koran láàárọ̀ ọjọ́ Jímọ̀ yẹn yọ wọ̀nà gbére ibi àwọn yẹn tí wọ́n ti kú nínú àkídà alùsùnà nìyẹn kẹ́nìkan mọ́ gbọ́ kíṣẹ́ ti jàbàtà o orí ló burú àtàwọn ọmọ rẹ̀ ẹ̀rí báwọn yẹn ti ń kú lábẹ́ tó àmọ́ àwọn aláìmọ̀kan ọlọ́kadà náà àwọn tó ń lọ sọ́dọ̀ rẹ̀ àwọn rò pé ìmọ̀nà ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn sùn bí ahli sunnah tọ́lá kìí dàtí wọn ni òun tẹ̀sùbá lọ́wọ́ ànábì ló tẹ̀sùbá àbí àbánábì ló tẹ̀sùbá ahẹ́n ìmínà ló tẹ̀sùbá torí pé ọwọ́ lànábì fi ka gbogbo tọ́ka ó sì ṣẹ́gun ayé arísìkí dé gbogbo nǹkan dé àmọ́ kọ́ yóò yàn kúrò ní ìsìláàmù sẹ́ni tó bá lò àmọ́ lílo rẹ̀ àwọn fàkún méjì àwọn kan ní bídíà ni àwọn kan ní tí ọba ti ní àwọn àkídà míì lérí ẹ̀ kìí ṣe bídíà àmọ́ kọ́ máa fi hàn kọ́ máa so márùn kọ́ máa fi kọ́ ọwọ́ kọ́ máa fi kíni kọ́ máa so márùn kọ́ máa fa lójú dídì káwá pé bídíà ni gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tèmi pé bídíà ni èmi sì lò náà ìjọ yọ ìyànkó onú Islam kọlẹ̀ ìyànkó onú Islam òtí ẹlẹ́sẹ̀ lèèyàn máa jẹ́ àwọn dànkanrú wọ́n sọ gbogbo bídíà di kèfèrí kọ́lọ̀n bá fún wọn mọ̀nà ẹ má dákẹ́ lérí àdúrà bẹ́ẹ̀ sí sàdúrà fáwọn Tìjàníyà Kàdíríyà ní kẹ́mọ́ sàdúrà fáwọn Jàbàtíyà náà ọmọ ìyá wa náà ni wọ́n kọ́lọ̀n bá aláàkọ́bá fún wọn mọ̀nà kó sànú wọn ìmọ̀ náà làwọn náà wá káàkiri àwọn tó wá kọjá bí táà nábì gbédé ó ní bẹ́ẹ̀ bá fi sùn jẹun ó lẹ́yìn ọwọ́ náà gbére ẹ̀yìn ọdí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi ẹni bá níbi ẹ̀yìn sẹ́ńgẹ̀sì tọ́gbọ̀ pẹ̀lú tí ó báyìí ó lẹ́yìn tó wá fi sùn jẹun ó ní onítọ̀hún ó ní gbogbo iṣẹ́ rere ti bàjẹ́ bákọ̀dé habitọ̀ amadu ó dé òrẹ́ ń bẹ lọ́wọ́ mi tọ́ bá ní nọ́bà mi lọ́wọ́ ìṣẹ́ ń dèsí ọ sí ìsìláàmù tá nàbí muwa kó sì sọ pé àká máa fọwọ́ jẹ nǹkan tó bá ṣe bù ládàá bẹ́ẹ̀ wò tábàdà ní ẹ̀sùn náà lérí fún wọn mọ̀ náà bídíà tún mú káfíra bídíà tí sọ̀yàn di kèfèrí ẹ̀yọ́ màá yá mi ẹ lè wo gbogbo bídíà táwọn yẹn bá pè lẹ́sìn tọ́jẹ́ pé ẹbọ ni wọ́n kàn fi ń ṣẹ̀sìn ni àpèjúwe al-istighasatu bil amwat aw al-istighasatu bil awliya kéèyàn oníṣòro kọ́ máa ní yá Sheikh Ibrahim yá Sheikh Ibrahim yá Rasulallah kúlìbìyẹ ní fátàdára kìíní wa anta abi ṣẹ́hù Ibrahimu ṣẹ́hù Ibrahimu ẹ̀ṣẹ́ wọn sọ ń ká ọ̀là lọ́wọ́ báyìí ṣé ibi tó ọbẹ̀ ń náwó sí tọ́fẹ́ gun fèrè lọ nìyẹn ah ọfẹ́ béèrè nǹkan ọwọ́ pé ṣéwù ṣé ń tọ́wọ́ ní kùrán tá níbi fi kalẹ̀ fún wa nìyẹn bìlí sùlù gbé kalẹ̀ ìtọ́wọ́ ní kùrán ní pé wà qala rabbukum ud'uni astajib lakum kò sẹ́ńtì ọmọ náà wà jọmọ ọ dàrú máa yẹn tọ́lọ̀ bá fẹ́ sọnù yọ dàrú máa lọ́wọ́ ọlọ́run ní ẹ̀pẹ̀ mi ìdá yẹn lóhùn ujibu da'wata da'i iza da'ani kọ́lọ̀ mọ́sà fi wá mọ́nà kó sàmà wa ẹni tá a bá sọ fún tí ọba gbọ́ sísìn pé àwọn ẹ̀dá ọlọ́run bídí àyẹn ti yọ kó nínú kíní inú ẹ̀sìn Islam tọ́lọ́ ọlọ́run ní wala yushrik bi ibadati rabbihi ahada àdúrà wọ̀ dá ìbádà ìbádà làdúrà ọlọ́run ṣe lè gbogbo ẹni tó bá ti lè fún ẹlòmíì ní ìbádà òun ó ti dẹ́lẹ́bọ̀ suratul Kahf lọ́wọ́ àyà one ten ìdọ̀dọ̀ ọlọ́run bá ti sọ pé gbogbo àwọn àfáà mukadam tí wọ́n ti bí bí àtìjà níyà yẹn tí wọ́n sì ń ṣe ìgbàfà àwọn ṣéhùn yẹn òyìnṣe mùsùlùmù tí wọ́n bá mọ̀. bàbá sì sọ fún wọn yìí pé ìtẹ́ ṣe yẹn ẹ̀dá tẹ́ ń pè yẹn ìmọ̀ yóò yẹ kó ní islam tí wọ́n bá ní ẹ̀ lè understand ẹ̀ ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ bọ́ bá kú ẹ̀ ní kírun sí la torí pé àìkírun sí kẹfẹ́ la àmọ́ ká alhujja a lè ṣe àyà fún bàbá suratul káfì ìgbẹ̀yìn káfì ni o wàlá yushrik bí ìbádàtì rọ́bì ahàdà wàlá yushrik ahàdàn bí ìbádàtì rọ́bì ìtọ́wà ti jẹ́sì àgbọ̀rọ̀fẹ́ lómi ṣéwù oyin ilẹ̀ ń fún ní àdúrà ọlọ́run ló sì ní àdúrà látara bẹ́ẹ̀ ọlọ́run lè ní kọ́ mọ̀nà tó ní àyọ́mà yíyẹ farabalẹ̀ tẹ́lẹ̀ ní à èmi náà ti wá dára yín sí wọn tó ń ṣerú ẹ̀ mọ́ o ṣe àmà pé lílẹ̀ tẹ́ lọ ó sàǹfààní àbẹ́ sàǹfààní ẹ máa lè kó sílẹ̀ àbáwọn lé ẹ máa fi wọ́n lẹ̀ èyí tó bá ní ẹ máa wá dọ̀hún bọ́ bá ti sọ̀sọ́ kú sọ lórí mídíà ẹ̀yin náà ìtakò tẹ bá rọ fún lé nìtẹ rọ fún lọ́la yóò kárí bọ́lé torí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí là fi ń sẹ̀sì. àkídà tó lòlù tó bídíà tó mú ká fẹ́ràn kọ́ ara rẹ̀ náà ní ká pé ọlọ́run ọba máa ń di ẹ̀dá ẹ̀dá máa ń dọ́lọ́ àwọn sòfin àtijọ́ níyà wọ́n máa ń ṣe é wáyíza àbùsọ̀rìta hú àbùsọ̀rìta ní wáyíza àbùsọ̀rìta ní àbùsọ̀rìta hú ipe tọba ti rí èmi àfáwọn kan lọ́sọ bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá ti rí nẹtírọ́lọ̀ ẹ bá sì ti rọ́lọ̀ èmi náà lẹ́sìn kíní èmi náà lẹ́rí ẹni bá ti nígbàgbọ́ yẹn bídíà mùkáfẹ́rà ni nínú súnfí wọ́n ti máa ń sórí ibú yẹn kálù súnà kan ọmọ wọn rìn ìrìn ìyà káàkiri kó lóun òun lọ lè bá wọn súnfí pé dáwà làwọn jọ ń ṣe ẹni ládùúwà kò lè bá súnfí pé tó ẹ̀yìn bàbá ẹkúṣẹ́ àgbà ìtìjà ní àlọ́ ọmọ tó wí ni ọmọ kó ń ṣe ìsìkáṣà ni ọmọ kó ń ṣe síìrù ni ṣé súnmọ́ ni ẹ nítorí òṣèlú tó fẹ́ ṣe tí ìbá ti fẹ́ sòṣèlú yóò máa kó gbogbo nǹkan pọ̀ ní tawhidul aqaid wal manahij gbogbo àwọn èèyàn ní ọba rẹ torí òṣèlú torí òṣèlú kí ní ti wá ní òṣèlú jẹ̀ma ìjọ jẹ̀jọ́ padà tán nínú àwọn táwọn èèyàn máa ń ṣe òun náà lèyí tí mo sọ yẹn ọlọ́run ní ara táwọn èèyàn tó máa ń ṣe òun náà ní akídẹ́tù wahdatul wujud nínú bíbí àná tí yíṣọ́ yẹn di kèfèrí kéèyàn kó gbogbo tí ń bẹ́ńlẹ̀ ayé yìí òun ló yíra padà ló bí ọlọ́run bọ́ọ̀ bá nígbàgbọ́ yẹn ò lè jẹun kádàmù nínú ti jàníyà wọn ní fún ọ tùrọ̀ ọkọ̀ọ̀kọ́ sẹ̀ ọba tó wo tíṣù pépà ní jẹ́lẹ̀ pépà lọ tọba tó wo omi subhanallah tọba wò tọ̀ tí wọ́n tọ́ ọlẹ̀ tọ́ pọ́n ní ya Allah tí ọba tí gbà tí mo sọ yẹn gbọ́ wọn ò lè yẹn mú kádà ẹgbẹ́ ìlọ́wọ́ wọn ẹni mo sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ mo sì sọ àmọ́ tá a bá ń sọ kò súnmọ́ àwọn bàbá ní òjò gbọ́ yé ẹ lè gbọ́ yé ṣé ẹ̀sìn tí mo lè gbọ́ yé lànàbì fi kalẹ̀ fún wa ànàbì ní tàdá tó fún alẹ́ ní máa jẹ́ ti bẹ̀rẹ̀ dọ̀ ànàbì ní mo fi yín lẹ̀ lérí ọjọ́ ọ̀nà tó kílíà sí ìrújú kankan lẹ́yìn náà bídí atún gẹ́rù mọ̀ká fúra ẹ̀yọ́mọ̀ yá àti sọ̀rọ̀ lérí yẹn tọ́ iná àwọn bídá tó gẹ́gẹ́ mùkáfíra tí ó sọ̀yàn di kèfèrí ẹni tó ṣe mọ̀lú ní oṣù tí ọba ti máa pèsè òun bẹ̀ tí ó ṣẹbọ ń bẹ̀ ẹlẹ́ṣẹ̀ ńlá ni àmọ́ tó sákèsí àṣì ní bá ṣe gbogbo ẹni tí ń pẹran lẹ́yìn àdúà kùrán lọ́kà wa pẹran ànípìn kèfèrí nítorí pé ọ̀dà sàárà mọ́ àdúà ọwọ́ sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fún rẹ̀ ẹjẹ́ kó máa fẹ́ pẹran ọ̀pẹran lọ́tọ̀ lásìkò tó bá wù ọ́ ó bọ̀ àwọn èèyàn kò burú ó sì sàdúà lásìkò tí ọba adékèsè wọ́n máa sọ pé àdúrà yìí ó nídìí ẹran kéèyàn máa ní àdúrà yìí nídìí ẹran bídíà ìwọ àwọn yẹn ni ànígbè ní kẹfẹ nígbà tó débẹ kọpọ ẹran fún òòsà àti ògún àdá bísímìlá ẹran ló ṣe àmọ́ lọ mọ́ àdúrà wọn máa ń fìyẹn gbá àwọn olówó tí ń bá ń bẹ lọ́wọ́ wọn ẹ ẹlẹjẹ màlúù màlúù pupa màlúù red àwọn tẹ̀lé ṣé wọn bídíà ọ̀pọ̀ màlúù green táyà rẹ̀ ọmọ já ikú ṣé bàbá ní màlúù green àwọn fẹ́ lò ó wọ́n sì láàlẹ́ rí bí àfi Burkina Faso yóò gbowó ẹ̀ sáko ní ọmọ lọ́lẹ̀ gé gíní sàlàǹtì ẹbí wọ́n lọ gùn àbí <laughs> àbí wọ́n gọ́gọ́ oko wa abidjan ogo ogo fẹ́mi kan tí ọgbọ́n tó yóò nílò àga ìtọ́ yóò kàn sùpàrọ̀ fún ọ wọ́n dẹ̀ kó kalẹ̀ àwọn fẹ́ ra nǹkan kí wọ́n fẹ́ rà àwọn ọ̀ní kọ́ bá ra nǹkan tọ́wọ́ mọ̀ pé ọ̀làdùà gidi lọ́wọ́ fún ọ̀làdùà kọ́ mọ̀ dáṣe àdáwò kọ́lọ̀mọ́jẹ ọtí ẹni kọ̀ọ̀kan wa débẹ̀ o fìdáwò lápèjúwe wọn náà ṣàdúrà fókù àmọ́ fìdáwò kí ló ṣẹlẹ̀ tí fìdáwò fi jáde ẹ̀hẹ̀ àwọn fi síjọ́ mẹ́ta àtijọ́ mélòó àtijọ́ mẹ́jọ àtijọ́ méje àtogójì ọjọ́ bídí àti wọ́n gbé wọn nìyẹn àwọn olóyè sọ̀rọ̀ wọn di kèfèrí bí wọ́n jòkó àdó àpapọ̀ àmọ́ bídí àni wọ́n ń ṣe mẹ́fẹ́ jòkó papọ̀ yẹn ọjọ́ tí wọ́n mú yẹn kẹta ìkeje fọtíwá yẹn bídí àni pẹ̀lú àwọn ọjọ́ tí wọ́n mú yẹn kò sí wa kókò bá ti kú kálukú ọmọ dáṣà dúwà fún títí dáyé náà fi lọ lè bá níta náà bí filẹ̀ ni sọlọ́lá àlùmọ́ sọ ẹ́sì pé níta náà bí filẹ̀ yẹ ọ̀rọ̀ ọ̀rùn gan bí bàbá ti wá ti kú ìyá wa ti kú báyà bí afábílẹ̀ wa kan wá ti kírun sí la tá a gbé lọ́tẹ́ tá a gbé sínú sàárè àṣàdúrà fún kátó kù nítẹ́ torí wọn béèrè béèrè a sì máa lọlé kálukú ọmọ lọlé sùn a máa lè tọ́jú okó tọ́jú àwọn ọmọ òrukàn àmọ́ wọ tó ń ṣe bídíà ọmọ ọwà gbé ìbànújẹ́ ẹjọ́ kẹta sẹ́mi gbé jẹ́ mẹ́ta lọ́mọkùn èyí à ní kan ọlọ́mọ tó yóò máa lọlẹ̀ yáwó ká yóò máa dààmú ká ọlọ́mọsẹ̀ sọ wa ń bẹ̀. àtúrùkù àlùmọ̀tàdà wọ́n ní gbogbo àwa jẹ́ mùsùlùmí òdodo especially àwa táwọn oṣù náà lọ́ọ̀kan báyìí táwọn ò pé ṣé ṣé kí mi náà máa ṣe ni àbí kí n dún bí mo wà wọ́n ní dákun tètè kú ọmọ ẹ̀kọ́ jọ́ lọ tó bá dénú súnà tán ló tó mọ yìí súnà tó ń ṣe ìpè ha ọlọ́mọ ṣe ohun tó ti pa ọ́ oníbídẹ́ òní mà tọ́jú òfin lọ tí màláìtọ́ fi sọ pé ó ti yá yóò wá rí fún òrí kankan sí láyé èyí tó lóun ṣe náà kì í ṣe tó wọ́n bẹ̀ òfò wá di púpọ̀ nínú àwọn oníbídí àtàṣà fún àṣà fún àwọn àjọ súnfí àṣà fún tìjàníyà àṣà fún kọ́dìríyà àṣà fún amadíyà àṣà fún tẹ̀bìlìkì jamaatu tẹ̀bìlìkì àṣà fún àwọn sàmùsíyà olómi àwọn sàmùsùdín àṣà fún àwọn ikhwan muslimun sùfíyà ni wọ́n àwọn ọmọ wọn ni wọ́n ń wọlé àwọn àgbààgbà súnfì lọ́sùn wọ́n lè bá wọn sọ̀rọ̀ láti fáìtì súnà onísúnà náà lòun sí ibi ìpínlẹ̀ ní ìkọ̀wá o àwọn náà ní súnà làwọn sí àwọn ni wọ́n wá ń wọlé tọ̀ àwọn àfọ̀n bíbí àti wọ́n ń da ìlú nàìjíríà rú tí wọ́n ń ba nǹkan jẹ́ wọ́n wá ń wọlé tọ̀ wọ́n yìí pé àwọn yìí sára wọn o àwa wà pẹ̀lẹ́ yìí o ẹ̀yin lẹ́ ń tẹ́sí ṣe o nítorí pé wọ́n fẹ́ ṣe kí ni jama wọ́n fẹ́ ṣe òṣèlú àtàwọn tó bá tún jọ wọn àwọn àjọ sàlàtíyà ńkọ́ àsàlátù sunday èmi ò ní bẹ̀rù láti wí èmi ní lọ ìlú wa ah, èmi ọkàn sọ̀kalẹ̀ fún yẹn èmi máa lọ́dún mi ni pẹ̀lú ìyọ̀dà ọlọ́run iṣẹ́ àlá èmi lọ́lú wa ẹ̀tọ́ kọ́nà mọ́sẹ̀lẹ̀ láàrin ìmọ̀ ẹni kọ̀ọ̀kan wa eh, ẹ̀yọ́ màyá mi má lọ sàlátù má òdodo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ fún ọ̀nà má lọ alìkọ̀ sunna ọ̀ padà sàdúrà fún mi torí àsàlátù rẹ̀ wọ́n fi ń kọ́ṣe àwọn kiri yóò ní wọ́n fi ń dọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn ní láti fi tún sẹ̀mí wọn sí wọ́n wá ní prayer group ẹ wàá wà mbẹ ẹ ní ma kọ̀bùlí ẹ ní ma bàbí lógún ọdún tẹ̀sí débẹ̀ àfààní wàláì bó ṣe rí nu ìgbẹ́ kan tó gbé wàláà torí wọn ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n ṣe mẹ́ ọ̀rọ̀ gbàlá ní bí àwọn oníjésù yẹn wọn yàtọ̀ àfàsùn náà kan ò gbọ́dọ̀ lọ́bẹ̀ẹ́ àfi tọ́rọ̀ yẹn bá ti dàrú ìtọ́ba mú ọlọ́bẹ̀ ni pé ọyà àlọ́lẹ̀ sọ fún wọn wípé ní tí wọ́n ń ṣe èèyàn ọ̀dá o báyìí ni wọ́n máa ń ṣe kí ni ni wọ́n máa ń ṣe àmọ́ ọwọ́ débẹ̀ ọwọ́ àti wọ́n yíyá kù wọ́n mú dẹ̀sẹ́tì òmùr ipe wọn mọ̀ dọ́wọ́ yín ẹ̀mọ́ dáadáa dálẹ̀ nítorí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn náà nígbà wọn sọ̀rọ̀ tán lọ́wọ́ nítorí ìjọ yóò ní tú o oníjọ bídà ò ní tú ọlọ́wọ́n bí ọ gbogbo àwọn àfáà tí wọ́n ń pèpè tán láwọn ń pèpè sínú súnà tí wọ́n ẹsẹ̀ wọ́n ti yẹ̀ ẹ́ kọ́lọ́ mọ́sàbá dá wọn padà sójú ọ̀nà kó fi òdodo hàn wọ́n kọ́lọ́ tí wọ́n lè tẹ̀lé sílé ayé yìí dàmà ilé ayé yóò padà tán àti gbogbo tó wà nú ẹ̀. wọ́n torí ń tọ́ dà ń tọ́ jẹ ń tọ́ wá tọ́ máa dà ní wúmọ̀ láàmú wọ́n ló láwọn ibi dí àwọn ń ṣe nàfi ní bàbá ń tẹ̀lé ànábì díjú tó bá ń tẹ̀lé ànábì ṣe kíni díjú ẹ ànábì náà yá máa ń so máa ń so ó ní ṣubú tọ́lá lọ́rùn kọ́ bẹ́ẹ̀ fún wa ọlọ́run rẹ̀ kọ́ bẹ́ẹ̀ fi rasulillahi uswatun hasana àbọ̀lọ́run rẹ̀ kọ́ bẹ́ẹ̀ àfa àgàgà tó bá ti tẹ̀lé àfa máa fi ojú ẹgbẹ́ kan tó ti ní díjú máa ya díẹ̀ lẹ́kọ́ máa fi torí tó bá ti jásí kòtò wọ́n rárá pẹ́ntì ẹ̀ pé ah ustaz ìtẹ́ ń sọ fún wa kọ́ yìí o òṣèlú tẹ́ fẹ́ ṣe ní òjẹ́ máa tẹ́ǹsẹ́ kí ni ìtẹ́ǹsẹ́ bá ìtẹ́ ń sọ fún wa tẹ́lẹ̀ kọ́ yìí òbẹ̀ lọ́n fún gbogbo wọn kọ́lọ́n bá aṣàmànà wọn kọ́ sàlékún ìmúdún ṣinṣin tàwa náà kọ́lọ́n má jẹsẹ̀ wọ́n yẹ abẹ́rọ́ ọ̀rọ̀ lè bèrè à tọ́ àwa débi alọ ibi alọ kí wọn lọ lójú kọ́kọ́ sí tìrààmù náà kí n tó bọ́ sínú ọ̀rọ̀ sókí àdọ̀rọ̀ olùbídà àwọn àdáwò aburú tí máa ń ṣẹlẹ̀ sí ìyàn tó yẹn bá ń ṣe bídà alákọ̀ọ́kọ́ àlèbàdà tó lè mọ̀ bùtádà á láàtọ̀ kọ́tà àtàdà gbogbo ẹ̀sìn tó bá ti jẹ́ àgbélẹ̀rọ tí ò lákọọ́lẹ̀ nípa nábì ṣe bó ṣe ṣe yẹn wọ́n ní òfò àkọ́kọ́ ni pé wọn ò ní gbà lọ́wọ́ yàn ànábì ní mọ́ ní àdáta ẹni bá dábì ilẹ̀ fi amúrì náà haza ifd náà haza nínú ẹ̀sìn wa yìí máa lè sàmínú tí ò sí ń bẹ̀ nígbà tọ́lọ̀ ní àlìyáwó má àtìmálì tó làkún dínàkọ̀ tí ò sí ń bẹ̀ nígbà òun fàwọ́ pẹ̀tù ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ṣe rí àdísì èmi ọ̀rá àbùn bí díà kan tó fi ṣe wà sí rí a sì ká nínú náwó wí gbogbo alákàtà náà kò tó bẹ̀ tí wọ́n sọ fún ọ pé ah, ìwọ gan làdísì ẹ̀ ń ṣe kí ni lọ́nbà wí ẹ̀rá fún bídà kan tó nílé ní wà fẹ́ fọ̀rọ̀ bídà ṣé kò sí bídà nọ́ọ̀sì tànàbí ní kúlù bídà ti dọ̀lá àlà òun náà káà nínú náwáwí àmọ́ kò tó fi ṣe wáàsí torí pé bídà lòun náà ń ṣe kí ni òun náà ṣe ìdí bídà ní ti ń jẹun wọ́n pàdé ìṣìtì wọ́n sọ mí òfò àkọ́kọ́ ni ẹ̀wọ̀n nígbà ọlọ́ni kúl hàlínú náà bí ukùn bí àkàtàrí iná àmàlà ọlọ́run bá ní ẹjọ́ sọ fún yín àwọn nǹkan tó jẹ́ alẹ́dìínà dọ́lá sáàyòhùn gbogbo ìgbìyànjú wọn láyé ah, ah, àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà lérí bídẹ́ fa ọlọ́ni gbogbo ìrìnàjò wọn àti gbogbo ìgbìyànjú wọn láyé ah, ó ti bọ́ sómi filihaya àti duniya wọ́n sì gbìyànjú láyé wọ́n lọ wọ́n bọ̀ wọ́n láàgùn yọ̀pọ̀ wọ́n fi ewu lérí rẹ̀ wọ́n hun yahsabuna annahum yuhsinuna sunya ọlọ́run bá ní àwọn sì rò pé nǹkan dáadáa táwọn ọba lọ́dọ̀ ọlọ́run làwọn ń ṣe kíní làwọn ń ṣe ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ibi tí mídíà tọ́lọ́run fi sànú wa dé kò yẹ káfà kan ó tún kù nínú mídíà gbogbo tíra téèyàn ò lè fojú kàn tí è jáde láyé ó ti wà lórí fóònù gbogbo àwọn àfa àgbà téèyàn ò lè kọ́ńtàtì wọn láyé mídíà ti gbé wọn súnmọ́ yàn kọ́ máa béèrè lógún àmọ́ onífẹ̀ẹ́ nú bá nẹ́bì gan sọ fún kò ní ṣe kíni kò ní gbà ìbá nẹ́bì ti sẹ́fà àwọn kan tọ́lá wọn ò gbà òfò alákọ̀ọ́kọ́ ní ẹ̀kọ́ lọ́mọdé ọ̀ṣẹ́ wa gbogbo iṣẹ́ rẹ̀ kò ní ní tẹ̀wọ́gbà náà bá sì gbà á ó lè wọ̀ nánà sọ ibùl bídíà àti màláhùn wọn lẹ́ni tí ń ṣe bídíà wọn ọlọ́run ti ṣe pèlè wọn mọ́ ní àwa u màláhùn ẹni tí ń gbọ́n bídíà sílé tí ń náwó fún oníbídíà tí bídíà fi ń spread àwa u nìyẹn bàbá olówó àwọn bàbá olówó tí wọ́n jẹ́ igi ìtẹ̀yìn fún fún oníbídíà àwọn sponsor oníbídíà Eh, wọ́n ní anábì ní mal'un ọlọ́wọ́n bá aláṣẹ pèlè wọn anábì ní wàlà àná lọ́hùn mọ̀nà àwa mọ̀hùdìta anábì gbogbo ẹni tí máa ń gbóhùn bídíà láàyè tí ń fi rí bídíà rẹ̀ spread táwọn èèyàn fi ń gbọ́ bóyá ń náwó fún bóyá gbà sílé ọwọ́ eh, fún ọwọ́ sọlé rẹ̀ dọ́fíìsì ọ́fíìsì bídíà òun lọ́sàn ń kún lọ́wọ́ sá tí bídíà fi rọrùn fún anábì lọ́lọ́wọ́n bá pèlè lọ́wọ́ àwọn muslim àti ìsìtọ́lá làbíà ọwọ́ ni muslim torí bó ṣe ń kun lọ́wọ́ yẹn òun fi ń paná súnà ni gbogbo àwọn tọ́lọ̀ ń lò sábà tí súnà fi ń tàka nílùú Abidjan àti bòmíì náà kọ́lọ́mọ́jú wọ́n tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín lágbára ọlọ́run níjọ́ ni wọ́n gbé àwọn alùsúnà owó ta ní ọ̀nà fún wa àwọn tó mọ̀ pé wọ̀ná wọ̀ná wọ̀ná sọ wà ní wọ̀ná tó bá ṣiṣẹ́ náà <laughs> yóò ní òun ṣe wá gbá tí ọkàn lẹ́yìn wọ̀ná ẹni tí sọ pé dákun mọ́ wọ̀ná ọ fẹ́ràn rẹ ní àkókò rẹ torí wọn fẹ́ máa ṣiṣẹ́ níbi ìbàjẹ́ kò fẹ́ túwọ́ níbi ìbàjẹ́ wọ́n máa ń sọ yẹn àmọ́ lẹ́mí ẹ̀yọ́ máa yá mi owó tí lárúbáwá ò lè ná ọyé tí lárúbáwá sàn pé ilẹ̀ lárúbáwá ni súnà ti wá owó tí lárúbáwá ò lè ná àwọn dúdú ná tí wọ́n fi ń gbé súnà lárugẹ gbogbo ìgbà ń ṣe iná àwọn kan náà lọ́lọ́run sábà bí kọ́lọ́mọdé òtán lọ́wọ́ wọn àtẹnukọ̀ọ̀kan wa náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta àdìbídì àtúntò dáadáa wọ́n ní ìṣìnà ní bídíà téèyàn bá ti ṣìnà jẹ̀mọ́ ẹ̀ téèyàn ọjà síbi tí ń lọ wọ́n ní téèyàn bá ti ṣìnà òní padà sọ́jọ́ ọ̀nà mọ́ àfi tó bá tún bá kú bí bídíà lókun wọ́n ní bídíà wọ́n ní ibi tó lágbára dé wọ́n ní ó kéré kẹ́ẹ̀ tó rẹ́ni tí ń ṣe bídíà tí ó wà lóun fẹ́ túbá àfàwọn kọ̀ọ̀kan tó lọ́n bá sànú wọ́n ní padà ó burú ju ẹ̀sìn lásán lọ ó burú gbogbo kàbá ìrìn ìzùn lóbi lọ torí ìgbésì ní ìkalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìsìn ọlọ́ ni wọ́n pè bẹ́ẹ̀. àwọn bá wa níbi tí ó burú sí ni pé ọlọ́tí ọmọ pé kọ́lọ́wọ́n bá aláà kọ́mọ̀jọ ọmọ òun tó máa mu tíbi tòun o. alágbèrè ọmọ sọ pé kọ́lọ́wọ́n wọlá alágbèrè ọmọ sọ pé kọ́lọ́wọ́n wọlá agbára rẹ̀ ọmọ òun kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ máa ṣàgbèrè o nítorí pé àwọn rí lẹ́sẹ̀ sẹ́rùn bídíà yọ́ máa sọ pé ìwọ lọ́hùn iṣẹ́ tí ń ṣe yìí ojú ọ̀nà tí mo wà yìí òun náà ní kí gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi ó kú lélẹ́rí torí pé òun ò rí bídí àṣẹṣẹ orí iṣẹ́ sì ni àwọn tó ń ṣe bídí àṣẹṣẹ òun ò rí iṣẹ́ṣẹ àwọn fún ma wò yí pé ẹni káwọn máa lọ kàwọ́lá ẹni káwọn máa lọ mòlúdì ní àníbi òṣèlú tán àmọ́ báwọn bá débẹ̀ àṣewọ́ sáàdọ̀ ibi bídà tó wá lágbára dé ni pé ṣe rí ìbẹ̀rẹ̀ rẹ̀ dọ̀làlà ni tẹ́ ẹ̀ bá wá fílẹ̀ dọ̀là láti ó sì kí ni yóò tó wá gùn lérí àwọn tó lọ tọ́lá wọn lọ tí wọ́n láwọn lọ mòlúdì ṣé mòlúdì wọn lọ àbí wọ́n dá dédé alẹ́ nígbà wọn dé mòlúdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn ka búrídà wọ́n ka kùrá wọ́n ṣe wá sí ṣé wọ́n sọ kótókótó tí ipa rẹ̀ bá sọ kiri ipa rẹ̀ bá ká <laughs> wọ́n sì máa lọlé ṣẹ́ni nísìnyí wọ́n gbé piano àti gángan táwọn onífújì ń lò àti jìtá pàtàkì ẹ̀ṣẹ̀hun mufti ìlú wọn mòlúdè lọ́dún ní wọ́tá ìkó wọlé rí fóònù tọdún tọ́lọ lọ́lẹ̀ wa ó rí tí wọ́n ló fi mọ̀ pé dọ̀là àlà nìkan nígbà ọ̀ya bàbá gbé owó lọ́wọ́ pé àwọn obìnrin wọn wọ́n sọ funfun wọn wá ń dúró bọ̀ wọn ń ná wọn lówó láti rí stage láì sàwọn lórin ṣíṣe bá nàbì ní ká máa ṣe nìyẹn àwọn ọkùnrin kì í wọ́n ní káwọn àyà kọ́kọ́ jódò tí wọ́n káwọn náà tó wà o wọ́n jọ ń jó papọ̀ ní o ṣẹ́sìn nìyẹn ẹ sọ fún bàbá pé ṣéyìí tó ṣe tó fi lọ pàdé ọlọ́run nìyẹn níbi bẹ́ẹ̀ àná ni o yọ ọmọ bímọ ni o nígbà wọn lùlù tán jẹmọ wọn fara gbára wọn wọn fara gbára wọn tán kí ló kù ẹ̀dá ọmọ yára rí má bá wọn ṣe bídíà orí ló burú má bá wọn ṣe bídíà ah tọ́mọ ṣẹlẹ̀ tí ni rọ́mọ dùn tọ́mọ ṣẹlẹ̀ tí ni rọ́mọ dùn pé àwọn bàbá gbé àwọn náà máa ń sọ wípé tọ́jú àlèkè àmà tọ́lọ̀ ń bá bí pé ta ló ní kẹ́ ṣe ń tẹ̀sẹ̀ ẹlẹ́mi ìwọ ìwọ tó ti mọ̀rù wàhálà tó fẹ́ kó nínú sàárè. dẹ́kun òtijọ́ àlè lọ lọ́n fún yẹn garanti pé ní wọ̀ àwọn pípù yẹn wọ́n láyà ọ̀kan ní sẹ́wọ̀n kan náà wọ́n sẹ́wọ̀n àwọn ó ní ìwọ lágbájá tọ́lọ́hún ma oye tọ́lọ́hún ma mo ní a sọ pé lá ó dìgbà tí ọba lóyún ká tó ní ìlàlá ẹ̀dá kò sí ọlọ́run pẹ̀lú ẹ̀dá sọ́rọ̀ ìgbà tí ó fún yàn lóyún tí ó fún yàn lọ́gbà tọ́ka níbi níbi ìdílé ní nídìí bẹ́ẹ̀ kọ́lọ́run bá aláàkọ́ mọ́sá fún wọn mọ́nà ẹ̀yà mi àlùbídì àtútù àdì ìlà tẹ̀fọ́ríkì umma nínú àwọn aburú bídíà ni pé bídíà máa ń yà wá kò ní jẹ́ kí àlèwọ́mọ̀ papọ̀ sójú kan tá papọ̀ tá a lè papọ̀ láì fi bídíà lẹ̀ bá a ti máa bá lọ táyé ìparí nu ìwọ ni kò tètè mọbi tó ṣe kíni tọrùn sí táyé ìparẹ́ bàá sì máa wọ̀dìmú nìyẹn ìjọ ìṣù àti ìjọ kínní ìjọ ọlọ́run yóò sì máa lọ nìyẹn alùbídà lè parí ìjà ìjọ tíjọ parí ìjọ táwọn bá fi wọ́n wọ́n máa ṣe wọ́n máa ṣe súnà gbogbo àwọn tá a lẹ́ àkíra wa máa ríra wa máa yìí náà gbogbo àlàpàdà tó máa pàdé mo ti fojú mi kẹlò míì sí ọlọ́run ọmọdún yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ sì ni wa Ah, ọlọ́wọ́n bá fi ṣe máa mú ní àwọn ah, ẹ̀dọ̀gbólẹ̀ kálukọ́ tó máa dọ̀gbólẹ̀ kò ní bẹ́ẹ̀ lọ níbi bẹ́ẹ̀ wọn níbi díẹ̀ máa ń ya àlùmọ̀ ni o yóò yẹ bí ẹ̀gbọ́n àtàbúrò bàbá àtọ́mọ kálukọ́ máa ṣe tẹ̀lé ọ̀tọ̀ọ̀tọ̀ ọba ń ṣe súnà ọmọ lóhùn ṣe ọba ń ṣe súnà bàbá lóhùn ṣe bídíà ni o kàfi bídíà lọ́dá wà lálẹ́ kí sáwà o àwọn jàmáà masalasi almusajara wọ́n tó bá dé pé àwọn kan ti gbọ́ súnà yé nínú yín àwọn kan àwọn ò tí gbọ́ yé sẹ́lẹ̀ yìí tẹ́ ti gbọ́ yé yẹn ẹ máa ṣiṣẹ́ lédè àwọn tí wọn ò tí ì gbọ́ yé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ súnmọ́ ẹ fẹ̀rí hàn ẹ fún ní proof ẹ máa ṣàdúrà fún kọ̀rọ̀ ṣé wàá rí àwọn yẹn wọn padà mọ̀nà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ṣé láwọn kan bẹ táwọn wọ́n takú pé mọ́ṣáláṣí wà yíṣẹ́ ó ti ẹ má gbé súnà wọ́bí àwọn ọmọ àdúgbò sì ti gba súnà ṣé wọ́n máa lọ lè kírun ní àdúgbò míì ni ṣe rúru mọ́sálásí yẹn kò sí ìkankan tó dá wàhálà alẹ́ ń bẹ̀ tayọ pé ẹ àwọn tí wọ́n ń ṣe dédé à tọ́lá yìí lẹ mú dá nábì ò mú wá èyí lẹ mú wá náà àwọn lọ́jọ́ kí kọ́rọ̀ ọmọ jọra wọn mọ́ àwọn bàbá mi ń bẹ tọ́jọ́ pé àníyàn wọn dáa amọ́sọ́nà yóò ti kílẹ̀ sí wọn ẹ wà á máa ṣàlàyé fún wọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ máa fẹ̀rí hàn wọn ẹ máa fi ẹ̀rẹ́ ìwòrán tá e, náà padà wàhálà ni o wàhálà yẹn ta lọ́dọ̀ alẹ́ jẹ̀mọ́ àwọn oníbi díà fẹ̀yìn tànà sáàtún fi ṣe ọlọ́run bá ní tẹ́lẹ̀ máa ń jiyàn lérí kankan farudduhu ila Allah wa rasul ẹ̀dá padà sínú àlùkò náà tàbí sí àfa àfa ẹ̀yin méjèèjì yẹn wà mọ́ṣáláṣí ẹ̀ wá ń takora yín ẹ̀yin àgbàlagbà ẹ̀ pè wọ́n àfa wọ́n ní lẹ́dá tìrìkọ́ ní ìta fẹ́ ṣe lọ́tọ̀ọ̀la ọ̀dà àbí ọ̀yá wọ́n lọ́ da ọ̀yá kálukú ẹ̀ ṣe ẹlẹ́ni tí wọ́n ní kó lè kó sára wá lérí ilẹ̀ láti lè kọ́ sírì oye yóò wá lọ fẹ́ kò ní wá mọ́ àbí kó sì jẹ́ pé tó bá padà dé yóò kàn kó àwọn ìrújú kan wọ́n ran wọ́n ran ah, àlìtìkáàfù làwọn mọ̀ fẹ́yìn bá ń wò lulẹ̀ láti lè kọ́ sírì ah, àyè dájọ́ ìdájọ́ lè láti lè kọ́ sírì ni pé ọ̀sọ̀ fáwọn yẹn pé ọmọjọ́ yẹn ẹnìkan ò sì mọ òru yẹn lẹ́yìn Allah kí ló wá ń parọ́ tán kí ló ń parọ́ fún wọ́n wá dìde mọ́fìlà ọlọ́ọ̀lọ́lẹ̀ láti kọjú onídìí àdúrà onídìí àdúrà ọwá dọ̀hún àwa ní kò bí àfáà pé ẹ̀dá mi ni àfọwọ́ ni a ọlọ́run nìkan lọ́mọ o a kàn pé lè nítorí àwọn àwọn gánàmù àwọn dágbìn gánàmù nítorí àwọn àgùntàn tó ń bẹ ládùúgbò tí ta fẹ́ gba tọrọ kọ́bọ̀ ní ọwọ́ wọn tí bàbá bá wá sọ pé ọ̀dà mo mọ̀ pípé mímí a wà ní fún wa lẹ́rìí tọ́lọ́wọ́n bá aláàfífì ní hàn tá fi mọ̀ pé èní ni nígbà nábí ọmọ lọ́sọ̀pọ̀ mà ó di kèfèrí níbi bẹ́ẹ̀ alukùránì lẹ́mọ̀ alàjà láàrin yín lẹ́ẹ̀fì sinmi mọ́sálásí àtàdísì níparí ọ̀rọ̀ mi ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa kádàkùn tòlítọ́lọ́wọ́n bá wa kálọ̀ lè sí bídíà bídíà máa ń dá confusion lẹ́ẹ̀ àbó ni eléyìí lọ́bá súnà mú eléyìí ní kọ̀bá súnà mú nǹkan méjì lànàbí sí fílẹ̀ fún wa kìtàbàlá wà súnà tàrọ súlì ànàbí ní súnà mo fílẹ̀ fún yíò àtàlùkọ̀rán òun lẹ́mọ̀ fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn yín tó bá fẹ́ dàrú méjèèjì ní kẹ́kọ́ sínú mọ́sálásí lẹ́yìn náà bídé àwọn aláburú ni àwọn tó ń ṣe aláburú náà ni wọn ànàbí ni wà ṣàrọ̀lá umórí tuha ànàbí ni aburú ni bídé àwọn tó ń ṣe ń kọ́ kí ni wọ́n jẹ́ kọ́dà kó ní ìwà dáadáa kan náà àwọn wà dáadáa ẹ̀rọ àwọn bídíà mi bẹ̀rẹ̀ pé wàláì ìmọ̀ ń gbàlejò ìmọ̀ ń gbàlejò ẹ̀rọ ní bídíà mi bẹ̀rẹ̀ pé ọ̀yàwó ìmọ̀ sí sara ẹ̀rọ ní bídíà mi bẹ̀rẹ̀ pé máa sọkùn ẹbí pọ̀ ṣé ẹni gbogbo dáadáa ti ń ṣe ìyẹn oyé kọ̀yọ́ kò nínú aláburú yẹn nítorí pé ṣé ẹrí yìí ti kọ́mọ wá ṣe gbogbo opposite gbogbo dáadáa ti ń ṣe yẹn kọ́mọ ṣe bídíà ẹ̀ṣẹ̀ rẹ̀ fúyẹ́ torí lẹ́yìn ẹ̀bọ bídíà lókù bídíà lọ́wà lókù gbogbo kàbá ìrùzùnú ìwọ́n tó gbé ẹ̀sìn mi kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run ó ti dàgẹ́rù nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mù bá aláàkọ́ mọ́sá ti wá mọ́nà wọ́n ní àlìjànú ẹ̀ ní máa ríṣẹ́ ṣe lára àwọn tó máa ń ṣe bíbíà nínú àwọn àdánwò tí máa ń kàn wọ́n nìyẹn látara orúkọ àlìjànú tó máa ń fúnra wọn ya tọ́mùtọ́mà ya ìlú ya dámdámà ya ìlú ya mọ́síkà ya ìlú ahamusakaku aláwòyásù gbogbo ẹ̀ pátápátá orúkọ kí ni jẹ́ mọ́ orúkọ àlìjànú kò sínú súrà kankan kò sínú àyà kankan kò sínú àdéhùn kankan níta àgbà ti rí lọ́nà méjèèjì ìta ló gbé kalẹ̀ jama èṣù èṣù yóò wá ṣetán yóò lára òun gbóná ìmí yóò máa wúrugú wí ìmí yóò máa rìn bí wèrè tẹ̀síbà fifteen tẹ̀síbà twenty lọ́rùn green white yellow purple gbogbo ẹ̀ ló kó sára yóò wá lo ìgò yóò lògò ìgò mẹ́rin yóò wá fi òun ká sí gbogbo ọwọ́ yóò lo aago bíi mẹ́fà aago ọwọ́ mẹ́fà yóò wá wọ eh, sọ́ọ̀kì rẹ́dì sápá sẹ́sẹ̀ ọ̀tún yóò wọ gírìn sí ẹsẹ̀ òsì yóò wá tán àtùpà lágbo kan ọ̀sán ẹ̀dọ́kùn nílẹ̀ Yorùbá kí láwọn máa ń gbórí àwọn ìlànà rí bẹ́ẹ̀ wèrè ni ọwọ́ ń ṣe bí wèrè ọwọ́ sì ṣe bẹ́ẹ̀ sí ọmọ gbogbo ẹlẹ́ ó tún lọ lé ọmọ náà lé ọ̀lọ́dọ̀ ìyàwó rẹ̀ ọ̀súnmọ́yàwó ọ̀tọ́jú àwọn ọmọ tó gbábíṣẹ́ lọ ó tún díjọ́ kejì ó tún bá ti sí wèrè ànábì ògbẹ́sìn wèrè wa o ẹni wá fẹ́ ya wèrè kọ́ ya fún rẹ̀ kọ́ má pè ní kíní kọ́ má pè ní kíní kọ́ má pè lẹ́sìn ẹ má dẹ̀ sùúrù mọ́ àwọn yẹn lọ obìnrin ṣe o àtàwọn yẹn ra mọ́tò fún ọ tán kọ́lé fún ọ nípa lédè aburú yẹn ọ̀hẹ́ àwọn ṣe ha àti ṣéhùn alùfídíà àwọn ní ọmọ bá àdìjànú ṣe yóò máa korúkọ yá bá ń fàlájù yá bá ń fàlájù àdìta ní jẹ́ bá ń fàlájù ọlọ́lá àlá àdìjẹ́bẹ̀ bá ń fàlájù wọ́n kàn nwere burúkú kan wọ́n sì sọ ọ lọ. bídíà bídíà ẹ̀yin tẹ̀ ṣe bídíà rí ẹ̀ ní mọ́tẹ́ǹpẹ̀ bídíà. tábàdí máa sọ̀rọ̀ bídíà á lọ ọ̀sẹ̀ kan títà á sì máa sọ lọ́dà àdẹ́sọ́tà. ibi tí kan yẹ burú dé. ọ̀pọ̀lọpọ̀ àlù bídíà yìí rí oògùn sí oògùn oògùn lóògùn tààrà oògùn ẹlẹ́bọ kan náà ní sọ ẹ̀ sọ fún wa wípé kò sáṣìírí mọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣọdẹ ẹ̀yẹ tó dé pé wọ́n dénú gbó oyé wọ́n dénú gbó tí wọ́n bá dénú gbó yẹn àwọn ẹranko burúkú bẹ́ẹ̀ àwọn àlìjẹ̀lú bẹ́ẹ̀ nǹkan tí wọ́n wá ń lò lẹ́wọ́ ní kò dáa mọ́ ẹ dákun ẹ dákun kí ni bàbá ọlọ́dẹ ń lò ṣé bákọ́rà ni wàláì kí ni sọ́dọ̀ bákọ́rà bàbá ọlọ́dẹ tó ní ká máa lo ti ń lò yìí sẹ́ oyè ṣé súrọ́tù falákì àti násì wàláhì kìí ṣe bẹ́ẹ̀ ọ̀fọ̀ ni ká máa pèsè ká máa pa àwọn àdìjẹ náà ni sùnfí ó Ogun àwọn díẹ̀ wọn èsè ọ̀pọ̀ wọn ológun ni wọn. èyí tó ṣe mòlúdì lọ́dún kan tó ní ẹni bá fẹ́ lówó kọ́ wa lọ́lẹ̀ wá ojú màálù mẹ́rìndínlógún ebi mòlúdì ti ń we know them má sùn mọ́ wọn o wọ́n ba àrísìkì rẹ̀ jẹ́ èmi ètò lu àfọ̀sẹ́ tọ́ba ní àwọn eh, fẹ́ rí ọ wá má ṣe lọ́dọ̀ rẹ̀ dípò táfọ̀sẹ́ mú ọ wọ́n máa dáwọ́ lẹ̀ wìrìwìrì ah ó ní mo fẹ́ràn àwọn bàbá gan o kò sì fẹ́ràn bàbá eh, àṣàṣe bàbá ló ṣe kí ni òun ló mú ah, wọ́n ti àwọn olówó lérí ba alùpùpù pẹ̀lú àwọn àṣàṣe tó le gbogbo bá fẹ́ gbà ní ọ̀kánjọ́ kan yóò sọ fáwọn èèyàn ó ní òun lè kí ọ̀rẹ́ òun òun wá dọ́dọ̀ ọ̀rẹ́ òun ọ̀rẹ́ rẹ̀ yìí olówó kan wá kí òun jẹ́ òun jálàbí ó ní ìwádìí òkúlẹ̀ olówó yẹn dé ọ̀rẹ́ òun wá bùn kankan lọ́wọ́ ní kọ́mọ lọ lílá fúnjọ́ méje pé lẹ́yìn ìjọ́ méje kọ́ padà wá òun wá sọ fún ọ̀rẹ́ òun pé ní tó bùlé lọ́wọ́ ó sì bù lóhun náà lọ́wọ́ ebi kọ́nà ó fi sí kí nǹkan fi ṣe kí ni kí nǹkan fi dá ni àwọn irú ẹ̀yin olówó lọ́wọ́ náà ẹ̀yin olówó ọ̀ndà kan sẹ́nu tọ́ ọmọ tí wọ́n kù síbẹ̀ ha owó rẹ̀ tán wọ́n sìn ọdẹ lu yín dẹ́dẹ́ wọ́n sìn ọdẹ ìwádìí tó pé ah! a ti padà sílé tí wọ́n mọ̀ pé ẹ̀dákun ẹ̀dákun ẹ̀dákun ẹ̀dákun bóyá alẹ́ rí kankan tá a fi sànú ẹ̀ ogún ọdún lólò lábìjà ogún ọdún owó ń bẹ lọ́wọ́ ìtẹ́lẹ̀ wọ́n gbà ní à wọ́n rìn sí ìdálùbí dà báwa o ẹ̀yẹ́ màá yá tọ́ wọ́n sọ fún ìkejì ẹ̀ pé ó ní ààyè ò lè lórú ẹ̀ pé àwọn olówó ni wọ́n máa ń lórú ẹ̀ nítorí òun gbére lọ́wọ́ yẹn tóun ní kó lè lò yẹn bó ṣe wà yẹn gbogbo tóun bá béè lọ́wọ́ ẹ̀ ni wọ́n máa fún un kan ni ó di lọ́wọ́ bóyá òun ló kú àbóhùn lòun kú àtọ̀hún ní òun ò lè lórú ẹ̀ lóòótọ́ ee eh, àwọn ni wọ́n bá ṣe ló bóun gan kò sí kankan tí wọ́n gbà lọ́wọ́ wọn. tó dùn báyẹn lọ ń bẹnu bídíà wọn ò ṣe dédé àríyàn bí ọlọ́run ní jọ́sẹ́ níparí ọ̀rọ̀ mi ó náà ni pé wọ́n ní súnà ìlànà bèbí kalẹ̀ fún wa wọ́n ní tàbá ti ń ṣe bídíà á máa ta súnà rẹ̀ òkúkú wọ́n ní ká ṣe sọ́dáka járíà fún wa bí tó wà ní súnà wọ́n fi yí fìdáwò wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ àdẹ́bìnrin ká máa kó ma níjọ́ keje wọ́n fi jọ́ kẹjọ wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ àdẹ́bìnrin Muhammad sallallahu alaihi wasallam ó ní ká máa lọ ìtìkáàfù ní Ramadan bá kù mẹ́wàá ká máa lọ sí ìbádà lóru òru mẹ́wàá àwọn fi lẹ́yìn àbìlẹ̀kálì wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ gbogbo tí wọ́n dákanlẹ̀ láyé ó ní súnà tó ká máa ṣe ń bẹ̀ wọ́n wá fi bídà yẹn pa súnà yẹn rẹ̀ inú àwọn òfò tí ń bẹ nínú bídíà nìyẹn lẹ́yìn náà níparí òun ni pé ẹni tí máa ti ń yapa ànábì tí ń ṣe bídíà ọlọ́run ti promise rẹ̀ pé fìtínà ni ó bá jáde láyé gbogbo àwọn tí wọ́n ń takò súnà lánàá wọn ò tán dáadáa gbogbo àwọn tó ń takò súnà lẹ́nu wọn ò sẹ̀mí dáadáa nǹkan bá wọn o àdáwọn ń kan wọn o látọ̀dọ̀ ọlọ́run ní sì ti wà torí àyà ti wà nù Kùránì tó lọ́n ti sọ fún ayé pé ẹni bá ti ń takò súnà òun dẹ fìtínà sí i àbá súnà ń jíṣẹ́ ọlọ́run ọba ìwọlọ̀ wọn dàlám ọlọ́run fi sínà rẹ̀ ọlọ́run ọba ní fàlíyàzárì lẹ́dínà yukhalifuna àni àmìrí àni àmìrí ọlọ́run ọba ní gbogbo èèyàn ẹ̀lẹ́ sọ́ra yín kẹmọ́ yapa Muhammad àǹtòṣíríbá ń fitina tẹ́bá ti yapa súnà tẹ́ǹsì bídíà ẹ̀mà rẹ̀ ti fitina àwọn yóò ṣe ìbáhùn azabun alim ọlọ́run bá ní àdúkẹ́ mọ́rí tí yà níjọ́ lè kíyà eléyìí náà ti tó tẹ́yìn fi mọ̀ pé a máa ń jìnà sí dídí àní súnà là á máa ń ṣe kíní ilẹ̀ a máa ń ṣe sọ́tù nọ́ọ̀rù àyà sí ti pèrè àti báàbò ti sáré dídí à kí ló dé ti dídí àwa kò láfíríkà Burkina Faso Ghana Benin Republic Nigeria Togo eh, Kaula Senegal ó wà ní Cairo ó wà ní Cairo dáadáa dídí à rẹpẹtẹ ó wà ní Morocco káàkiri gbogbo ayé Afghanistan gbogbo àwọn Pakistan wọ́n ní India gbogbo ayé wọ́n ní bídà pọ̀ bẹ̀rẹ̀ pé kí ló fà á wọn alákọ̀ọ́kọ́ tí bídà fi pọ̀ Abidjan bí nǹkan inú ẹ̀yin súnà àti àwọn bídà àwọn lọ́pọ̀ jù àwọn oníbídà lọ́pọ̀ jù torí pé àwọn oníbídà ni wọ́n kọ́kọ́ wọ̀lú wọ́n sì wá spread dáwà bídà yẹn wọ́n dẹ̀ ń bomi ṣe wọ́n náwó sí wọ́n tún wá pé ó tún gun pílẹ̀nì wá sí bíbíà wá lọ bíbíà àwọn kan àwọn jòkólẹ̀ owó iṣẹ́ owó ogun wọ́n ní àwọn ṣetán láti náwó ẹ̀yọ́ máa yá wọ́n ní fìtínà ládì nítorí fa alákọ̀ọ́kọ́ ní àìmọ̀kan nípa ẹ̀sìn ọlọ́ àwọn èèyàn ọ̀rá yìí fún kéwú kò jẹ́ kí wọ́n mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run fẹ́ ẹlẹ́ẹ̀kejì ìtìbáwò làwà àwọn tí wọ́n nímà nínú wọn àwọn spread ìdídíà nítorí ìfẹ́ ẹnu nítorí kí ni ìfẹ́ ẹnu ni pé àwọn apá ojú ọ̀nà àwọn bàbá tì í ẹ̀yin ọmọ yín tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ ni o àmáwá ò lè ṣe é nítorí pé àwọn bàbá wa tí wọ́n dá ìta ń ṣe ilẹ̀ àfẹ́ dójú tì wọ́n àfẹ́ sọ fún wọn pé wọ́n wà lérí kíní lérí àánú ẹ̀wọ́ ikú bàbá wọn ni wọ́n fẹ́ gbà kú àwọn bàbá sì lè mọ̀ àwọn lè mọ̀ pé ó dáa káwọn ti bá ti wọ́n lọ wọ́n ní àwọn bàbá wa ìṣe bẹ́ẹ̀ àwọn bàbá wa ìṣe bẹ́ẹ̀ eléyìí náà fà tó fi fọ́nká wípé ẹ má jà kú lójú ọ̀nà àwọn àgbàlagbà ẹ má jà takò àwọn àgbàlagbà ẹlẹ́ẹ̀kẹta ó náà ní ó bù dúnìyà ìfẹ́ ayé ìgbádùn wà nùgbédé à ọmọ jẹun tó wọ́ ọmọ ọmọ tó wọ́ ọ sàti gbójúlé pé tọ́wá ti fún ṣèwùlá díyà ọlọ́run ti ṣe kíni ọlọ́run ti fẹ́rí jẹun ọmọ ara ṣe tó bá wù ọ èyí tó jóbìnrin ọmọ jayé yọmọ bóra lẹ yọmọ lọbi tó wù ọmọ tó bá ti dénú súnà kọ̀rọ̀rùn ọmọ dìde lóru wọn máa ṣe ìbádà ọyẹ nítorí tọlọ́run ò ní náwó torí kárí ni àwọn yẹn sì fẹ́ náwó torí kárí káwọn yẹn lè bá rí wọn gbogbo àwọn kan yẹn ó fà sí bídà fi fọ́nká nígbà wọn bá ní aláàjì ẹ̀ dìde owó yẹn pọ̀ sí bàtà fi dé lọ́dún tí ń bọ̀ ẹ̀ tẹ̀lé àkàbà ẹ̀ tẹ̀lé àkàbà ẹ̀mí mọ̀ṣọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́wọ́n bẹ́ẹ̀ náà àwọn náà ti kó jẹ làwọn náà bá dìde ìfẹ́ lákùnrin ṣe fèmí náà ìrọ́ ìrọ́ ni ìrọ́ ta níparí òun náà ni pé bídí àti di income ó ti di income ó ti di ilé iṣẹ́ táwọn èèyàn ń gbàbẹ̀ rówó lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ ní wákàtí wákàtí wọ́n wá rò pé táwọn ọba ṣe bídí àyẹn mọ́ òṣè ó ṣe kí ni òṣè ẹ̀ táwọn wọn mọ̀ pé nídìí bídí àgbà lò sí wa sọ́lọ̀ ní fìtínà òde nínú fìtínà lò sí ebi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe bídí àyẹn wọ́n ṣe é ṣe fásitì àtúbọ̀tán ìdábàdà àwọn tó bá tó bá lọ́dọ̀ ọlọ́run ìwọ̀n bẹ̀rẹ̀ ọba ọba Allah ọba alágbára nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà fẹsẹ̀ wa múlẹ̀ lédi súnà nàbùwà Muhammad gbogbo àwọn súnà lọ́kàn kọ́lọ̀ mọ́sà jáde malẹ̀ náà kọ́lọ̀ jáde wọ́bẹ̀ àwọn tájẹ wà mẹ́ kọ́lọ̀ mọ́sà jáde àwọn ìyá wa àwọn bàbá wa àti gbogbo àwọn alárìsìkì tí wọ́n gbé ètò yìí lárugẹ pé àníṣẹ́ àwọn ọmọ fọ́n súnà ká àwọn ọmọ fi àrísìkì àwọn paná adẹ́bọrẹ́ àwọn ọmọ fi paná bídíà wọ́n sì wọ́n ń gbé kalẹ̀ wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án lóru àwọn wọ́n lọ wọ́n bọ̀ wọ́n kọ́ga àwọn mí bẹ́lé àwọn mí bẹ́lé bó ṣe fowó ránṣẹ́ lòun náà tún wá gbogbo àwọn táwọn wá táwọn lọ gbogbo táwọn lọ táwọn lọ káàkiri yẹn sẹ́mọ̀ pé ó lánà owó òde tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kọ́ wọlé agbára àtànú ẹ̀ ọba rọ̀záàkù wọ́n sàn fún wa ní ọ̀rọ̀ tí ò ní tán kọ́lọ́wọ́n ọba aláàkó fún wa ní iman kó fún wa ní ìbáàdà tó gbádùn kọ́lọ́wọ́n ọba aláàkó fún wa ní àlàáfíà ara kọ́lọ́wọ́n ọba aláàkó já iṣẹ́ tá ń ṣe kọ́lọ́wọ́n ọba aláàkó àwọn tọ́lọ̀ ti gbéga láàrin wa kọ́lọ̀ mọ́sọ̀ wọn kalẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń bẹ láàrin ọlọ́run bá fà wọn náà sókè àwọn tó ń bẹ ń sàlẹ̀ tán sí èdè kan sí ọlọ́run sà sínú àwọn náà ọlọ́run mọ́jọ wọn fún mọ́tò ránṣẹ́ sí wa ń bí o ibi máa bọ̀ wálé láti jọ ìgbà tó wà rí kankan sí mọ́jọ ṣẹlẹ̀ tẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run já kó ẹrù ọlọ́run já kó ẹrù gbogbo dáadáa tẹ́yìn máa mú bọ̀ láti rìn àjò ọlọ́run mọ́sà fẹ́ ní wa ẹ máa jẹ́ wọ́n bọ́ ọlọ́run máa jẹ́ ọbọ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo rẹ̀ tọ́lọ́ bá ṣe fún wa kọ́lọ́run ṣe lé nílérí ẹ̀sìn fún wa ni kọ́lọ́run wá já sí gbogbo àwọn àlùfáà pátá mo ṣàdúrà fún kọ́lọ́mọ́sàjọ́ da fẹ́ni kọ̀ọ̀kan yín àdáwò tó yẹn fi tó ń pèpè sínú bídíà kọ́lọ́mọ́jọ́ sọ̀rọ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọba gbé yín gàdúrà yín lọ ìlú yìí kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ gbogbo àwọn tó ń darí wa kọ́lọ́mọba tó wọ́n ṣe gbogbo àwọn tó jẹ́ elétò ọlọ́mọ́sàbà fún wọn ṣe gbogbo àwọn tí wọ́n ń sáàrùn tán lọ tán bọ̀ ọlọ́mọ́sá àti báràkà ṣiṣẹ́ wọn. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم